وكل مسلحة من بدعة وكل بدعة الزلالة نيني وليسي سي أجاو كاري لدو وصول حرم سكيني أجرادو أتي أضاو مانا دو سيادو مكا ديني وقوشي وقوشي وقوشي وقوشي وقوشي وقوشي وقوشي وقوشي وقوشي السلام عليكم ورحمة الله وبركاته ẹnu ọ̀nà àbáwọlé sí àwọlé sí òun náà ni àkọlé rẹ̀ wá báyìí báàbù bayani wíláàbí dàrí ní ìsìláàlì ìsìláàlì ẹnu ọ̀nà tó fẹ́ sàlàyé lílágbára jíjẹ́ wọ̀ọ́ máa dábàá ń tẹ́ wọlé èyí tó ti fa tó lé lóṣù gbogbo ipò bàtẹ́ yẹn náà wọ́n máa ń nílé àkójá àtẹnu ọ̀nà lọ́fẹ́ sọ nípa ìmáa ṣe ìrètú níbi ẹ̀bùn tí a bá fún yàn wọ́n tẹ̀ ń fi ìpìlẹ̀ àti ìhàlẹ́ yìí àti kí ìyẹn máa polongo ọjà àbí kọ́ máa ta ọjà bilhalbi pẹ̀lú ìbúrarọ́ wọ̀bàyáni sàlàsà ti lẹ́bí iná àti láti lè ti sàlàyé àwọn mẹ́ta tó ṣe é pé láàyò kàlímù ọmọlọ́ ọ̀yọ́mọ̀ ìyáná ọlọ́run ní bá wọn sọ̀rọ̀ níjọ́ ọjọ́ ìjà ìyáná ọ̀la yẹ ń sọ̀rọ̀ lẹ́yìn mi ọlọ́run sì ní wò wọ́n wọ́lá ìṣèjì yìí ọlọ́run sì ní sàkọ́mọ́ wọn wọ́lá mo màdá bóyá àlẹ́ àti bẹ́ẹ̀ ìyá sáré fírun ni yóò jẹ́ ti àwọn ẹni. Hadithi tí wọ́n gbé sí abẹ́ báàbù yìí, hadithi ẹ̀yọ̀ kan náà ni wọn ò mú àwọn ọ̀sán wá nínú ẹ̀ pàápàá jùlọ àdéhì àbíjáde lè fi parí lọ́dí ọmọ ọ̀rọ̀ ìdàlẹ́ àjù bóyá òun ni ọba fi sílẹ̀ pẹ̀lú bíbáàbí rẹ̀ ti fi wá pẹ̀lú gbogbo ìyá yìí lọ́tà fún àwọn ẹni mẹ́ta tí àwọn ẹni mẹ́ta kan bẹ tó ti fi ọlọ́wọ́n bọba dẹ́dá òní báwọn sọ̀rọ̀ níjọ́ ìgbésẹ̀ àlùfẹ́yàmù òsì níwò wọn kò sì ní fọ wọn mọ ìyàtẹta ọlá mo máa dáàbò ní alẹ́ ó tún máa wà fún ẹ̀yà tí ìta ní sí èrò ni ẹ̀rí bá máa ń wí hadith yìí wá ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà ìgbéǹgbà tí àbùdá rẹ̀ ti parí tí wọ́n gbọ́rọ̀ yìí lọ́dọ̀ ànẹ́bí sọlá àlùfọlá ọwọ́ inú rẹ̀ wáyà yìí pé ànẹ́bí ka ọ̀rọ̀ yẹn ní sàlẹ́ àgbà ẹ̀mẹ́ta lórí níbi àwọn ẹni mẹ́ta kan ń bẹ sínú àdéhùn yìí àwọn ẹni mẹ́ta kan ń bẹ òní pé wọ́n jí ọlọ́run ò ní bá wọn sọ̀rọ̀ nígbà tó ń ọlọ́run ò ní wò wọ́n ọlọ́run ò ní sàkọ́mọ́ wọn kódà á tún jẹ́ sí wọn ìyá tó ń sàlẹ̀ bí rẹ̀ òwúrọ̀ ọjà ọlọ́run dàda àti àwọn anitọ́rọ̀ àtàwọn ènìyàn bá rí ìdájọ́ tó kọ́ wà kàkú àwọn ènìyàn máa ti pàdánù wọn ti ṣòfò ìdíjọ́ ọlọ́run sọlá àtàlá wa bẹ̀rẹ̀ sí ní dáàbò àwọn ènìyàn ọjà àpò ẹni tó ń tèrè ìlú sílẹ̀ ọjọ́ àpò ẹni tó ń dáṣọ ọgbọ ìlú ń dáṣọ wọlé nílẹ̀ bákan náà ọjà àpò sílẹ̀ ẹni tọ́jà tó ṣe fi àṣẹ káàdì ẹni tó jáde wípé ọjà rẹ̀ ń tí máa fi ń ta náà nìjọra rọ ìkan nìyẹn àdìsí yẹn tó wá lọ́nà ẹ̀mí tó tún ká àwọn mẹ́ta yẹn ti yàtìyà yìí ife àwọn ọ̀nì mẹ́ta ń bẹ̀ ọ́ tó ife ọlọ́run ní bá wọn sọ̀rọ̀ ìjọ gbèsè àlùfẹ́yà rẹ̀ kò ní wò wọ́n bákan náà kò ní sàfọmọ wọn wọlé àwọn màdáàbùn àlè ìyá tí ń ta ní sírò nílẹ̀ tí máa jẹ sí wọn. ìgbà tí wọn máa kà yẹn ọkà síbẹ̀ gbà ní àgbàlagbà ó ti dàgbà ọwọ́ àtúnlọ ṣàgbèrè tó ti kò dáadáa sí ìrẹ̀lẹ̀ ẹ̀rí ọjà kọ síbẹ̀ àìlùmọ́sẹ̀tì bẹ̀rù ó lò sí. tóun tó wá ya onígbèraga ẹ bá wò sọ nígbà yóò tuntun máa bójú kéré àwọn èèyàn ó tún wá dákọ sí kẹta ọmọ lè jáde ọ àtẹnudọ́jì tó tó bá lóun fẹ́ sòdodo òun ò ọwọ́ ajá pípé tó ní mẹ́ta yìí òun lọ wà nínú àkọọ́lẹ̀ ìbẹnu síra wa àlọ́ọ̀lọ́wọ́ ìmọ̀rìjáàd tọ́já pípé ọ̀pá ṣéèkù kéde àti ṣéèkù kéde ọ̀pá wọn kọ̀ òun ni hadithi ni àti ìwà ìwà yìí rọ̀dí ọlọ́ọ̀bù mẹ́rẹ̀ àdì. àbí òrèrọ̀ta rọ̀dí ọlọ́ọ̀hánì kọ́l ثلاثة لا ينظر الله إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم رجل كان له فل ماء بطريق فمنعه من ابن السبيل ورجل بايع إماما لا يبايعه إلا لدنيا فإن أعطاه منها رجيا فإن لم يعطيه منها ساقطا ورجل أقام سلعته بعد العصر فقال والله الذي لا إله غيره لقد أعطيت بها كذا وكذا وصدقه رجل ثم قرأ هذه الآية إن الذين يشترون بأحد الله وأيمانهم ثمنا قليلا أيوة حديث أبي هريرة رضي الله تعالى عنه òun ka àwọn mẹ́ta míì tó yàtọ̀ sí àwọn mẹ́ta lójú táwọn àtìkà yẹn. wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sọlá àlùsọ́lá ń sọ pé sàlẹ́sàtún làyẹ̀ ń zòrò lọ́ọ̀ ilé ìdí yàwó màlìkìyàmù. àwọn ẹni mẹ́ta kan wà òtúmọ̀ wípé gbogbo ilé ayé láti ọ̀dọ̀ ayé ti jáyé táyé ọ̀dẹ̀ fi ní wọ̀ yẹn mẹ́ta péré ló máa jẹ́ ńlá ìrìn mẹ́ta wọ́n á lè tó bílíọ̀nù ẹ̀dígẹ́sì ẹ̀mọ́ bí ká máa sọ̀rọ̀ sàdọ̀ àtún táǹkà níbi àdéhìí ọ̀rọ̀ onígbò yìí pé ẹni méje péré àwọn méje sọ àwọn mẹ́ta kan bẹ tó ṣe la yanzuru Allahu ilayhim yawm al-qiyamah ọlọ́run ò ní wò wọ́n níjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmù wọ̀lá ẹ̀zẹ́kì ìyá kejì nìyẹn ọlọ́run sì ní kọ̀ wọ́n mọ́ wọ̀lá hum azabun alim ìyá tí tani tí ròyìn ó dẹ̀ sì tún máa jẹ́ táwọn ènìyàn àkọ́kọ́ nínú àwọn ẹni mẹ́ta òun ni rọ́jò lónìí. كان له فضل ẹ̀rù bí sọ̀rí ìtọ̀. ẹnìkan nìyí tó jásí pé omi tó ju bùkátà rẹ̀ lọ fún bẹ fún ó ti lómi tó tó tó sẹ́kù bí sọ̀rí ojú ọ̀nà wa ni ẹsọ̀ gbé lójú ọ̀nà nìyí anásì àtàjú náírà lùmọ́ tọrùn bẹ́ẹ̀ lè máa gbẹ wọ́n ẹ̀rí ẹni dáwì ó ní èlé omi lójú ọ̀nà ọmọ náà àrò omi níbi ní tẹ̀lé ọwọ́ akọ̀kọ̀ ọmọ ojú ọ̀nà òfun nínú omi yẹn ìyẹn tẹ̀ sọ pé òun ní ìdí ẹ̀kọ́ dẹ̀ arìnrìn àjò bá ọ̀dọ̀ lè má sọ ohun tó máa lọ́wọ́ ẹ̀ á ní fún un lómi lọ́wọ́n rẹ̀ ọjẹ́ kan lára àwọn ẹni tí ó jí àdáàgà yìí ẹ̀rí kejì wọ́n ní wàhálà jòló ń bá ya ìmáàmà arákùnrin kan tó ti pé ó fún ìmáàmù ní báyà ọkùnrin lálùkáwà ní pé a máa tẹ̀lé ẹ̀ nígbà òjò nígbà ẹ̀rùn ṣùgbọ́n ọláyùbá yẹ ọ̀hún ẹ̀là àlejòníyà ṣùgbọ́n kò sí bẹ́ẹ̀ tẹ̀lé o àfi nítorí ayé fàyín àtọ́ ọ̀hún níta tọ́ba fún nínú ayé yẹn rọ́ọ̀bù yá inú àádùn sí i nígbà wo òun ti bá yé ìlànà yọ ọ̀pìn ìní ha tí ọba ti fún báyìí sẹ́fì náà àbínú aláṣẹ ojú ẹlẹ́wìn ìyẹn lọ pọ̀ jù lọ́dọ̀ àwọn olóṣèlú ló fi ágbé táwọn bá lọ táwọn bá dé wọn ó tún bá wa fi láwàá jókòó sílẹ̀ báwa ṣe ń ṣe káwọn tó sọ fáwọn ọgbẹ́ nìkan wọlé bẹ́ẹ̀ náà làwọn ṣe ń ṣe pẹ̀lú yẹn wọlé bẹ́ẹ̀ ni àwọn nìyí. mẹ́ta kọ́ lẹ́bùrù àwọn máa yí ipò ní àfa wọn bá ti wọ ẹnìkan lọ à ah, nígbà tó ń lẹ wá fẹ fáwọn èèyàn tó súnmọ́ ọmọ òun wá fẹ àwọn ògbé wọlé ẹlòmí làwọn ògbé wọlé bí ẹni ẹ bá tún ti débẹ̀ òun náà tún ṣe tó dùn wọn á tún jà tún ká ní ẹ̀yin náà sáà ti mọ̀ béèrè tẹ́ ẹ máa ń béèrè tó ṣe pé ẹ̀yin sábà rí sí èyí ṣe lóye pé bá bọ òṣèlú tó bá gbé ni wọlé ọdún mẹ́rin ṣe parí ìjà ó dé bí ọ̀pẹ pẹrẹpẹ lọ́dọ̀ ẹ̀wẹ̀ lómi ó kò nípò gómìnà ọ̀hún náà ló ló ṣẹ̀ṣẹ̀ lómi fi bọ́ bẹ́ẹ̀ o kò lè lọ́dún méjì mẹ́ tí wọ́n fi dọ̀tá. gbogbo orú àwọn ènìyàn yìí láṣẹ tí ẹ má jà dára láwọn kó sínú omi báyìí. wọ́n fún lè mọ́ mú ìgbẹ́ ìwà sáájú wa yìí àfọ̀nì báyà àpá máa tẹ̀lé ọbẹ̀ ti béèrè yẹn kọmíṣánná kan àfa káfọ́ọ̀sì àbíkílẹ̀ máa ń lò wọ́n kàn sọ pé ẹgbẹ́ kan ní o wọ́n bá ní wọ́n ti pín sọ́nà mẹ́ta àbọ̀nà méjì kálukọ́ bá máa dá tí a máa ń tẹ̀ lọ yẹn lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n bá ní onígbó ti pé kíni o wọ́n ti dágbó méjì yẹn irúfẹ́ àwọn ènìyàn láti ní ẹ má bá wọn dá sí èyí tí wọ́n ń bá lọ yìí bí ní wọ́n sì máa sọ fún yín pé ẹni ẹ bá fọ lẹ́rán káwọn kèbìrì kí wọ́n máa darí ẹni à ń bọ̀ wá bẹ́ẹ̀ ó sì súnmọ́ káàkiri lónìí inna Allaha la yu'ayyidu hadha ad-dina ìrọ́lù ìgbà yìí. ìhun bẹ́ẹ̀ rí fìdí ẹ̀ múlẹ̀ ńgbà mùsùlùmí wà ń bẹ̀ yẹn ó lè jáde gbégbà káfíìnì bá dẹ́sẹ̀ yẹn lẹ́fìdí ẹ̀ múlẹ̀ kí ọ́ dẹ̀ ṣe. ọ̀dọ̀ ẹni tí ń ṣe sí nìyí èèyàn lè àdúrà ìmọ̀nà fẹ́wọ̀n fún àlè tọ́lá àlejò náà fún wọn. àbẹ́sì gẹ́tì ìbò tó ṣe fáànù nígbà tí ò ti gba Islam tí fáànù ọba tó fẹ́ àjọ ò ní ta fún fáànù yìí rẹ̀ látò. ó sì lè jẹ́ ikọ̀ rẹ̀ lọ́sọ ò ní da fún fáànù yìí ó sì lè jẹ́ ikọ̀ kẹ̀kẹ́ ní jẹ́ fáànù. tọ́lẹ̀ anáwó làbí yóò sì lè kò túgbà tó àbọ̀ ó sì ṣe nǹkan tí ń sàǹfààní kára ayé. irú aláṣẹ wa ní ìyá àtúmọ̀ àtọrọ ìdáyà fún ọ náà ẹnu wọn ọ̀gbá ká máa sọ pé àlùjànnà á máa sọ̀rọ̀ dáyà fún un. ó sì lè jáde pé nǹkan ẹ̀mí ìta ń rí yẹn ọkọ̀ sí gbogbo lè pé mùsùlùmí wà bẹ́ẹ̀ ká máa rí. tó nípa bẹ́ẹ̀ ìran èkejì nínú àwọn tó máa jìyà òun lẹni tó fún lè mọ́mù ní báyà pé màá máa tẹ̀lé ẹ nígbà òjò nígbà òjò nígbà ẹ̀rùn ṣùgbọ́n báyà tó fún kò fún torí gẹ̀gẹ̀ ńlá lè lóbi àbí torí ayé ni wọ́n fi padà máa ń pé gàrí àṣọ romina tó bá fún nínú ayé tó lóun nídìí yẹn <clears throat> rọ́ọ̀dì ó lóun ní òtún máa polongo yóò lò ó pa kí omi ẹ mà pọ́n ẹ̀bẹ̀ ọ̀dà yóò tún lọ ọbẹ̀ ẹ lè rọwọ́ aláṣẹ wa ni wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀ nígbà òsì tọ́dọ̀ tiẹ̀ wọ́n ń bọ̀ ẹgbẹ́ nǹkan pẹ̀ sí ìlú wọn ni wọ́n ń bọ̀ wà ń lam yóò fẹ́ yìí mí ha sẹ́fìn tí ò bá ti wá fún báyìí àbínú ìran ẹ̀kẹta wọ́n kàn dá ọkọ̀ rọ́jú ló ìbóbìnrin náà bá ṣe ọkọ̀ sínú rẹ̀ ní ọgbẹ́ ìbírọ́jú ló wọ́n rí kò sí ìmọ̀ra tún má rẹ̀ sí kó nígbà má lọ pé ìmọ̀ra tún kí wọ́n sì máa dá sí ìjẹ náà wí lọ́tọ̀ obìnrin náà sọ sí èèyàn ni ẹnìkan láwùjọ pé ẹnìkan láwí tó yẹ pé àkọ́ọ̀mọ̀ sílẹ̀ àjàhù bá àjàlá àṣírí ó ọjà rẹ̀ ọmọjà rẹ̀ dúró lẹ́yìn àlàǹsàrì wọ́n ní dá láti lè fi rinlẹ̀ ìgbà tó kọjá rẹ̀ sí wọ́n nítorí oríṣiríṣi ọ̀rọ̀ wọn sọ inú ẹ̀ ló fi àwọn màláíkà ọ̀sẹ̀ àtòrò a máa pàdé lẹ́yìn àlàǹsàrì. déédéé yẹn lòun wá fi kátàkárà tí wọ́n sọ báyìí pé wallahi alladhi la ilaha ghayruhu mọ́kànlọ́wọ́n ọba búra lọ́yìn pé kọ̀ọ̀sẹ́ lómi ìtọ́lẹ́tọ̀ síjọ dààfó ohun yẹn náà laqad a'taytu biha kadha ọjà tó rí yìí iye báyìí lé ọdún ló fi dọ́wọ́ tèmi náà wa kadha iye báyìí báyìí ni ọ̀sọ̀ dákọ̀ ọ̀rọ̀ tó ẹ̀ mọ̀ ń gbàdọ̀ ìbúra. tẹ àwọn àgbà fún wa báyìí ó dà kọ́dẹ̀ sì tiẹ̀ dára lójú pé ìgbélé rẹ̀ báyìí ó ti búra à ń gbà mùsùlùmí tó sádìkù láti sọ yẹn rí ń pọ̀rọ̀ búra ẹ̀fọ́ afúnwa ní lọ́jọ́ ayé gbàdá sáàdẹ̀ kiri ń ní oṣù mẹ́rin ní ìlànà nílẹ̀ yẹn ń sáré sọlá tó sọlá tó tọ́ ajáde kójú mi parọ́ ni àbẹ́rẹ́ rí jẹ́mẹ́ ajáde kójú mi parọ́ ni ọ̀dẹ̀ rí tó mú nǹkan báyìí ìwọ́n náà lọ́ọ́ sọ pé wà láàyè nígbà tí a rí kí lọ́wọ́ tí wọ́n fẹ́ ṣe mọ́ wọ́n máa lọ yẹn tí bá ń múre ké ṣàfi àlìyàmí nù sáyẹn jẹrà nígbà táwọn kéékèèké ta bẹ̀rẹ̀ lé kéwúndò ní wọ́n sọ pé sábà àwọn tìyára tàlákì à àwọn tẹ̀sílùkù hà káràbà sábà àwọn kéékèèké àwọn àdìsí tá a máa ha sórí nìyẹn ẹ̀fẹ̀ kan ṣe kò adékúnlé ẹ̀rí gbà àwọn kéékèèké ìpè ìbúra arọ́ ìbúra èké ẹ̀ ẹ máa ń sọ lédi òkú òní tàbí kó tẹ̀ sọ lédi káràbà lọ́sọ̀ dàhóró ẹ̀ńtẹ́ máa ń búra aláìdí òjò ní bí ọjọ́ la wọ́n padà jèrè ẹsẹ̀ rẹ̀ wọn náà mọ̀ pé rọ́lọ̀ ń pa ọ́. tó yín náà kẹta nìyẹn bẹ́ẹ̀ ẹ̀yà lásàrì lọ́kọjà sí wọn nítorí àkókò tó léwu ni òun lọ́fà àtọ́ba adẹ́ta ṣe fi búra ìpè wà láàsù àkókò àlànsàrì ìnsàrì láfi ìkún àwọn èèyàn ọ̀gọ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn inú àdánù onírànà wọn sábà máa ń wà ìlọ́lẹ̀bí na ámàlù tó bá nígbàgbọ́ àwọn ní ìṣerú èyí dáńtọ̀ wàá mi sọ̀lẹ̀ hàn wọ́n tún ṣiṣẹ́ dáadáa wọ́n tàwa sọ bí wọ́n sọ dodo wọ́n sọ bí wọ́n tún ṣe sùúrù lórí dáadáa tí wọ́n ń pè àwọn èèyàn sí. ẹni èèyàn aláǹsàlè lọ́wọ́ fi kátàkárà yẹn sí wọ́n bẹ̀rẹ̀ sí ní búra pé iye báyìí ni òun búra iye báyìí lòun rà tó yẹn dẹ́gbàá lódodo gẹ́gẹ́ bí mùsùlùmí wọ́n ní lẹ́yìn ìgbà yẹn ọwọ́ طلعوا من الذين يشترون بعهد الله وأيمانهم ثمنا قليلا هذا جاء من سورة كما ما رأى الكواني الله ìbúra wọn wọn a máa jìrọ rẹ pẹ̀lú dúkìá díẹ̀ ẹ dákun níbi ò lè yàn òfin náà wọlé yàn búra tẹ ẹni tí búra lórí ìjẹ gbogbo ohun tí ó gbàgẹ́ lè má wọ́n fẹ́ náírà ó sì á sọ búra déré ọlọ́yìn ó lè má wọ́n fẹ́ náírà ó lè má wọ̀ ó dé mi lójú lójú mi ó sì wà láàyè tí mo ti yàn ó lè má wọ́n fẹ́ náírà yóò sì búra lórí ẹ̀ bóòlù fúra ṣe ayẹyẹ tó bẹyẹ ó ti yẹyẹ gbólóhùn wàllá wàllá áá ah, ah, wàllá sẹ́yìn máa ń gbọ́ káàdì nẹ́bí máa rí ni sọlá àlùsọlá tààjù bá mú aláhi subhánà ẹni kò jẹ́ ọlọ́run pẹ̀lú wàlẹ́dì nàfsí yẹ́dì wàlẹ́dì nàfsí muhammadin yẹ́dì mọ̀fẹ́ni tẹ́ni muhammadu wà lọ́wọ́ rẹ̀ fúra tani sọ̀yàn òun náà ni allah èyí tí wọ́n sọ lérè yẹn ìṣẹ́jú ìṣẹ́jú. èèyàn tó pàtàkì gan wọn ọ̀fẹ́ kẹ́ máa kọjú dà tí ọba tó ní buhari bẹ̀ tẹ́yìn bá ti pàtàkì lójú ẹ̀ ànílò ẹ̀ fún mọ́ ọba ti pàtàkì lójú ẹ̀ wọ́n sọ lọ ọjà tí wọn lọ ẹ̀ fún ọba pàtàkì lójú ẹ̀ ẹni ó kéré jù jù jù yọ láàrin ẹnìkan ní ìjọba sọ̀rọ̀ yọ̀ pé buhari ó lè má jọmọ fún kúrò báyìí lọ pé buhari èsì tẹ̀jọ́ bàbá rẹ̀ àgbàlagbà lẹ́ni tí ń jẹ́ buhari buhari kì í ṣe bàbá rẹ̀ ó yà bàbá rẹ̀ tó ti fún buhari jù lọ ṣùgbọ́n máa dálíkà rẹ̀ buhari ní òru tó ẹni ní ẹwà kọjú dà léèyàn pàtàkì gan sí ìyẹn gbọ́dọ̀ àtìmọ̀kọ́ lọ́wọ́ bá sùhánù ọ̀tá lánìí yìí gbogbo bí kí ni ta lè wà báyọ̀ ọlọ́run wà pẹ̀lú wa pẹ̀lú mọ̀ rẹ̀ pẹ̀lú pàápàá rẹ̀ ní sámà Ar-Rahman ala al-arshi istawa ọba tó wá pẹ̀lú wa yẹn lámà á la kọ́mọ́ gbogbo gbà ìdílé ìwà wájú rẹ̀ lómi ìdí ọ̀la kọ́mọ́ mi lórí ní ìsìnkú lè pè mí lé kọ́ ọ̀dọ̀ lè wí sáàsì. tọ̀wọ̀lélà ìlúmọ́sánú àìlà ọlọ́run tó wá súnmọ́ wájú ká sí ọrùn wa lọ yẹn hùlá wa máa wù ú gbogbo bọ́ọ̀lọ́ọ̀dì bọ́ọ̀lọ́ọ̀dì. ọ̀dọ̀ kọjú da ṣéèkù rẹ̀ gan nínú ẹ̀kọ́ káwọlé rẹ̀ àìl ọ̀gbọ̀n pé ọ̀sáàtìlẹ̀ ìṣe ọ̀gbọ̀dọ̀ rí bẹ́ẹ̀ yà á ṣe lóru ọ̀gbọ̀dọ̀ jáde nínú ẹ̀kọ́ tí wọ́n máa fi ń kọ́ yẹn yà òun lóru ọ̀gbọ̀dọ̀ tún sẹ̀ dá kọ́ fáwọn aṣáájú ẹ̀yìn làǹbá rí àà kò nídìí ó tún ti padà pélé kọ ọ̀padà pélé kọ lọ́yìn ọ̀rẹ́ yìí náà nìyẹn torí inú ẹ̀kọ́ tí wọ́n fi ń kọ́ akẹ́kọ̀ọ́ pé ọfẹ́ pé ṣètò ẹ̀kọ́ gbọ́dọ̀ ní ìsinmi abọ́lẹ̀ lẹ́nu ẹ̀ yàá ṣe ṣẹ́yìnkàlẹ̀ ṣẹ́yìn yàá ṣe àkẹ́wọ́mọkùnmọ́lọ́ ń tẹ́ máa gbọ́ lẹ́nu àwọn ẹni ìṣáájú rere nìyẹn wọ́n sì máa kọjú dá àwọn àfa àwọn láti bá wọn sọ nígbà wa ti fáwọn afa àtàwọn àlàfà wa lọ́dọ̀ ànẹ́bì yẹn sọlá àlùfẹ́lá kátó aṣọ kọ́ bá dẹ́dà tó dá gbogbo wa tòtò bẹ́ẹ̀ ká sọ́ra wa tá sọ búra lérí. pínpín díẹ̀ náà ló ń lọ odidi nǹkan ńlá ní ìbúra yẹn ọlọ́run pàtàkì ju fifty naira tó fẹ́ gbà yẹn lọ fifty naira lórí wàásù ó lè jẹ́ nǹkan yẹn jẹ́ mẹ́wàá yẹn sí wàásù lọ́nà mẹ́wàá five hundred naira tó tó yẹn ní lálẹ́ yìí rẹ̀ pé wọ́n wọ̀ yìí ẹ lè wí lẹ́ẹ̀mẹ́wàá ní ah, ah, kí ló dé. ìsàkẹ́ òkú tóun ṣe yanu tóun rí mú ìsàkẹ́ ń wí náà ní lọ́wọ́ kọ̀ọ̀kan. sọ hadith yìí Imam Bukhari wọn gbé jáde nínú Kitabul Musaqat wọn gbọ́dọ̀ dẹrù bàwọn bẹ ariwo wọn pọ̀ gbòòtọ sọ nínú Kitabul Musaqat forty two ẹ̀rí àbá ní báàbò kí sùnmù màmá ní àìsàn ìṣẹ̀lẹ̀ nínú iná ẹ̀ṣẹ̀ tí ń bẹ fẹ́ ni tí ò fún arìnrìn àjò lómi mu àtẹ́tẹ̀ ni kódà àwọn bàbá wa kan àwọn fẹ́ máa ń sọ̀rọ̀ kẹ́kẹ́ ah o ti mú ìgbẹ́ gbígbẹ́ níjọ́ bá lọ mọ́kà òjò òjò ẹyẹ ìwé gbọ̀ngàn máa wí wọ́n máa wí má fún gbé omi gbẹ́ o fún lómi o tó bá dé mọ́kà òjò òjò tábẹ̀ ló ń gbé sábà gbẹ̀yìn mọ́ká gbé gbẹ̀yìn tó àtìyẹjú eléyìí báyìí tó àyà yẹn dé parí ọlọ́run ní lọ́lẹ́dínà ìṣòro níbi àdìláhì wà àyèmánì ní musamman nkọ̀lélà dájú àwọn ẹni tó ṣe yí pé àlùkáwà ní ọlọ́run àti búra wọn wọn a máa jìrọ̀ rẹ̀ pẹ̀lú dúkìá díẹ̀. Òláyé kálá alákọ̀ọ́lákọ̀. Ọlọ́run ti sẹ́ra àwọn ẹni yẹn wọn ò ní ní aláàfin yẹn òní nà sí. Wọn ò ní ní pín kankan níjọ́ gbẹ̀dẹ̀ àlàyé àná. Ọlá yóká ní mùkúmù lọ. Ọwọ́ aka ìyá yẹn. Eh, Ọlọ́run ò ní bá wọn sọ̀rọ̀. Ọlọ́run ò sì ní wò wọ́n. Níjọ́ tó ń da àlùkìyà. Ọlọ́run ọ̀dẹ̀ sì ní bọ̀ wọ́n mọ́. Àti pé àti ìtani tí o ní máa jẹ nu wọn, ìyá mẹ́rin. Jàmá, ẹ̀rí ká túmọ̀ rẹ̀ bá a ṣe rí yìí yóò wúwo létí wa tó ká máa wá àwáwí lọ. Torí nu tábàgbádùn tẹ́lẹ̀ àwọn àfa méjèèjì, ẹ ká máa wo tàrífù àwọn olùmọ̀ bẹ́ẹ̀ o. الإمام الحافظ حافظ الكبير بن حجر العسقلاني عليه رحمة الله أتى الإمام النووي wọ́n máa ń mú àwọn àlàyé ní ìwà tí káwọn olè máa máa pàkíyèsí lórí ẹ̀. èyí tó sì rìnlẹ̀ jù lọ́dọ̀ àwọn olùmọ̀ ni pé bá a ṣe kà á tó wúwo létí wa ọlọ́run ní bá wọn sọ̀rọ̀ ọlọ́run ní wò wọn láṣẹ fáwọn adá aláwọ̀ pé kò ní yìn wọn kò ní gbójú àánú wò wọn kò ní wò wọn láyé bí báyìí náà tí ẹ bá ń bá yẹn sọ̀rọ̀ ọ̀gá wa àtẹ́fẹ́ ọlọ́ọ̀lọ́rẹ́ sàánú àwa náà ní ìsìn nígbà tá a ti sún náà lẹ́nìkan bá ti tẹ̀ wá báyìí á kẹ́ ìdá rẹ̀ torí wàá kọ́ lọ́dọ̀ àwọn àfa wa ní ẹ̀ka tí wọ́n bá fẹ́ rí ọ̀dọ̀ àwọn onímọ̀ Um, ilẹ̀ ti forúkọ ọ̀rọ̀ náà wọ́n ń béèrè pé ah, um, ok Yusufu wọ́n tún bá a jẹ́. kọ́dà ẹni lé yẹn bá kẹ́yìn ìdágbà déyìn ẹ̀rí sínú ń lọ̀wọ́ ojú. ara ẹ máa ṣe bákan bákan ẹ mọ̀ kọ́dà bíi pé yẹn náwó sí yẹn báyìí. lọ́wọ́ ẹ̀ bá kó padà ẹ mọ̀ dàbí pé ìyẹn lójijì ìyẹn tún ara ìyẹn àwọn ọmọ bá òkè ọ̀nà ó ti sọ nígbà wá fẹ́mọ̀ bí ó ti jọ nìyẹn tòǹgbọ́ wá pé ìyẹn kẹ́ ní ń ṣe bẹ́ẹ̀ láyé ara tó dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ yìí kí ni wọ́n ni wọ́n bá kẹ́yìn kẹ́yìn ni àbá ló ti sọ ọba ó fi ẹ̀ṣẹ́ ká mú ìtumọ̀ tó wúwo sí bẹ́ẹ̀ ọlọ́run ò ní ṣe kí ni o ò ní wò wọ́n àwọn náà ká mọ̀ pé ìyòwò yẹn ẹwọ ìyàwó nìsí ó ti palẹ̀ mọ́ pàápàá rẹ̀ dé ó múra dáadáa ó kún sédè ó kún sójú ó yarun ó ṣe gbogbo ẹ̀ àfọwọ́ tó dé ọ̀rọ̀ sáà kàn wọlé báyìí náà kọ́dọ̀ obìnrin lè lọ bọ́ bí máa sunkún kọ́ máa hu ìyàdúró wàhálà yìí Ah, ọlọ́run má jẹ́ yàn sọ̀kọ̀ yẹn o irọ́ ọkùnrin wa lélẹ́ yìí ọba mi tí mo ti tí mo ti sálíkọ̀ tí mo ti sọ jímọ̀ mo ti káwọn èèyàn gé tó ti rẹ̀ mí ọ̀wá ń lo okùn tè tọrọ kúkú tè lélẹ́ yìí ẹni tí ó yẹn ta ni tọ́ba dẹ́ta ni o ọkọ̀ ma ni owó ẹ mọ̀ bó ṣe bí lẹ́nu yẹn walillahi masalul a'la ẹni tó jẹ́ rabbil alamin kọ́ máa wà á wó yẹn àbá jọ́sí kálukú ń fẹ́ kó wò ọ̀rẹ́ bá wò báyìí òun gẹ́ bá bá ládẹ̀ra tó ti ní ìdẹ̀ra wá lẹ́yìn pé yẹn wà lùjẹ́ náà báyìí ìyọ́nà ọlọ́run síbi náà ní pẹ́ tí òtún ní pẹ̀ fún ẹ mọ́ ìdẹ̀ra tó ti ní ìdẹ̀ra wá òun ni máa wo abẹ́ dàgbà yìí ní ìhà ló ń gbòòsí sí adẹ́dọ̀ má dẹ̀ fẹ́ wo sáìdì ọ̀rọ̀ ẹni mí wọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni o ti máa àwọn afáàgbẹ̀ fẹ́ má jáde ara láwọn sẹ́ni bó ti wá ní ìwo tó wúwo yìí pépé kọ̀ọ̀kẹ́ tá a bá mú báyìí èyí ó rí i pé ìtumọ̀ tó wà láàyè rẹ̀ ni ẹjẹ́ máa gbé kalẹ̀ lórí jìbìtìbìtì rẹ̀ ká má sẹ̀ máa wá wa wíwá máa sọ pé ní kojú àánú wò ẹ ní yì kíní o ti máa fúyẹ́ ẹ kò gbóhùn dáa fi ń tú gbogbo kí ó dáa ń tú yìí máa ń sọ fáwọn ọmọ mi mọ kéwú kà dáadáa ní tọ́lá ti mọ kéwú kà dáadáa ọ̀dà fáàlì yẹn ọ̀yá ibi ọ̀rọ̀ ìrọ́mù gbogbo kéwú kà ń tún yìí ní aláàdá ẹ̀lmánà sẹ̀kùrì ní ìtumọ̀ tó súnmọ́ ní ìbéèrè Yorùbá ní sọ ṣé Yorùbá ń wé kọ́ ni. ọ̀rùbà hámìlì fíkì ìlàmọ́ ní wà á kọ̀ ẹlòmíín bẹ́ẹ̀ ní wa lóye báwí hàdí ìyẹn ó tún dọ́gbọ́n fún kọ́mọ̀ fún mọ́ ìyẹn wọn á wá dùgbà ẹ wá ọ ṣé lágbájá láàfà mi ọ wá padà rí pé wọlé rẹ wọn bẹ fẹ ọkàn wọn kàn mú tòmọ tó ń fún mọ ni nígbà òun tún jókòó tó padà wá wò ó àà bẹ́ẹ̀ bá tún gbé lọ́nà báyìí mọ́ tọ́jú ẹgbẹ́ bó ṣe wá lódìdí káwọn olè dára aláàmú ká gbé kalẹ̀ léyìí tó jó didi bẹ́ẹ̀ ni ọlọ́run kan ṣe àlejò àgbọ́yé rẹ̀ fún wa. sọ nípa bẹ́ẹ̀ ọlọ́run àwọn ẹni wọn ò ní nípìn kankan jọ gbẹndà kìyàmọ wọn ti di àtẹta ní kí ló ní ẹnu ọ̀nà àbáwọlé mi ta tó wọlé sí. báàbù bayani gíláàsì tàhírí ní kọ́sìlì ìsáni nẹ́fúsà owó. ẹnu ọ̀nà tó fẹ́ ṣàlàyé lílágbára tó lágbára ṣíṣe wọ kéèyàn parẹ́ fúnra rẹ̀ wọ́n ní kí ló ọlọ́wọ́n ọ̀fáàsì nẹ́kọ̀ yìí náà ọ̀fáàsì nẹ́kọ̀ eléyìí jẹ́ béèrè sí múkàrà àti nàkí olùbíọ́ mo lọ ọ̀fáàsì àwọn ní ọba ti fáàsì yẹn òdùrọ̀ ni wọ́n kó bó yẹn ẹlòmíì ronú bójú kó pé bóun lòún ti máa fáàsì ẹ̀ rí ìbẹ̀wò yẹn bá dẹ́ sí ìwò fọ́rọ̀ ọ̀rùn mọ́tọ́ níbi jẹ̀nẹ́sà nígbà tí ìṣẹ̀lẹ̀ ọ̀fà bébí yẹn fi wò pọ̀ rọrùn yẹn bẹ́ẹ̀ ló ti le tó bẹ́ẹ̀ ló ti le tó táwọn bá ti sẹ̀sìn kú tó ṣe súnmọ̀ ẹ̀kú àbá ọmọ àyà ẹ̀ lẹ́nu bí àmọ́rọ́ ah, bu gàdí mò ń gbọ́ láyé bẹ́ẹ̀ sì yóò rí dáhùn o ẹnì bá sọ níbi jẹ̀nẹ́sà ń jẹ́ yẹn pé bó ṣe já sí pé káfíìrù tí wọ́n kọ̀ síwájú ti ń bẹ níwájú dàjáàlì onígbàgbọ́ òdodo nìkan lọ́mọ máa rí kàráì ẹni ọbẹ̀ ya káfìrí pẹ́ẹ̀ tí ó rí òsì owó orí kankan kò lè rí bẹ́ẹ̀ náà ní ìbéèrè táwọn ọ̀rọ̀ ọ̀rùn yẹn ìmọ̀ràn bò tala ṣẹ̀dá rẹ̀ ẹni ọba fẹ́ẹ̀sì ìlú tó ṣe súnmẹ̀ fún ló máa dáhùn pé ọlọ́run rọ́ọ̀kì ọlọ́run ni a rẹ̀ kí lẹ́sìn rẹ̀ ẹni ọba fẹsẹ ikú tó tẹ̀lé ládàá nẹbi ikú lọ máa dáhùn pé ní ìdí yálé islam islam lẹsìn ni kàlà nẹbi ẹ ẹni ọba fẹsẹ ikú tó tẹ̀lé ládàá nẹbi ní sọlá àlọsọlá ẹni ó lè dáhùn pé ìnàbí yìí muhammad bẹ́ẹ̀ni tí ọba fẹsẹ ikú bó ti rọrùn tó yẹn bẹ́ẹ̀ ló ti máa máa fún ìyẹ tàbí má pẹ̀lú àwọn àbá wa àwọn mú dàrú nàìjíríà tí wọn wà á nìkan nígbà tí èèyàn bá wọn sábà ẹ̀yin náà wò láyé bí báyìí àwọn ọmọ bẹ́ẹ̀ fi sí kéèjì àbínọ́sún àbínọ́sún tù lówó níbi dẹ́ǹkà náà sí dẹ́ǹkà dé ẹ̀yẹ lọ gbé títà mi wá bábá láti gbòtẹ́ ó kẹ́ni kan máa sọ ọ́ dùn wọ́n rí pé kí làwọn orin lẹ́ẹ̀ máa ní wọn kàn láwọn orí ti di gbogbo àwọn ọmọ òfin ìlọ́dí pẹ̀lẹ́ ó sọ wọn ọba àmà rẹ́rìn sí wọn jù bẹ́ẹ̀ lọ ìkọ́sí ojú ẹ̀ wọn wọn ò bá sábà bẹ́ẹ̀ náà làwọn múnkàrù wọ̀nà sí ọ àbáwọn sábà ẹgbẹ́ bèèrè yẹn ó dẹ̀sì máa lé ẹni tí ọba fẹ̀sùn tó nípa bẹ́ẹ̀ ibi tá a dé òun ni pé àlàyé lílágbára kéèyàn pa ara rẹ̀ fúnra ara rẹ̀ bí jẹ́ ìwọ̀ yẹn lágbára tó àti pé wà á nà mọ̀ nǹkan tala náà sábò bí ṣẹ́yìn ọ̀gbìn bàbí ìfi náà ẹni yóò lọ́ba fi kẹ̀kẹ́ pa rẹ̀ jàmá ẹ̀rọ tó bẹ́ẹ̀ láti lọ téèyàn sọ pé nígbà tó ń béèlì mẹ́kó láìní ẹ̀kọ́ ló dé kóun parọ́ òun à lẹ́ẹ̀mọ́ sọ pé tó béèlì ìfẹ́ wò sáré ó yẹ pé níbẹ̀ yẹn wọ́n ní àti wọn ní a máa wóró wóró ìwọ náà sọ ọba láǹfààní báyà ọ̀ làpá tí wọ́n rí ẹ má yí máa wí kàtìkàtì níbi tẹ́ bá ti lọ sí ìlú kájẹ̀ ní láàrin àwọn olùmọ̀ kálukú ń tẹ́mọ̀ ọlẹ̀ ṣéèkì mùsùlùmí nínú alẹ́ ìjọba àwọn ní wáàdí òní nígbà bá dá àfẹ̀dọ̀ mọ́. ṣéèkì náà aláàmà Muhammad Nasiruddin Al-Albani alẹ́ ìjọba àwọn ní ààrẹ ṣe wáàdí kódà tí ó kù tẹ́sí oru àwọn èèyàn nígbà tá dá ìyẹn máa yẹ wá nù hadith al-Bara' ibn Azib radiyallahu ta'ala anhu àti fi ní Òṣogbo abẹ́ẹ̀kọ́ wáàsí wákàtí méjì àbájáde ìyẹn nìkan náà kàkà bíi two hours òjò rọ̀ ọ̀pá wa la gbogbo bí wákàtí méjì léwu bá a ṣe lé ètò burú wọ́n ti láǹfààní àyè sàdúrà fún níbi tẹ́ ti dá gbogbo ọmọ tó fi ilẹ̀ ọlọ́run kọ́ bá ní wò wọ́n ẹ ṣàdúrà yẹn lè gbọ́ ẹni gbà mí. ẹ̀rù ń bà wá ẹ má bọ́ sí kú ẹni tí ń bẹ lọ́run níbi sàárè. ẹ sì mọ̀ pé pé máa jà ọkùnjọ́ márùn-ún dàgbẹ́ bí máa kó láyé lọ́sọ̀ pé ibi dẹ́gbẹ́ ọlọ́run wọ́n máa jẹ́ ti àwọn ẹni tí wọ́n bẹ mọ́ sàárè tí wọ́n mú mọ́sálásí. èyí sọ̀rọ̀ sùjúdù nìkan mo dábàá máa ń sin irun tẹ́lẹ̀ kí nínú ibojì yẹn òun ni irun tó la lẹ́yìn rẹ̀ ọ̀gbọ́dọ̀ tún ṣe nǹkan mí bẹ̀ mọ́. nígbà náà òṣìṣẹ́ ọmọ ọmọ àṣọlá ni wọ́n bá ti dàgbà tó la tán lọ́wọ́ pé tèmi ti lè há àdàfàlẹ̀ àmàlẹ̀ àdìyẹ. bẹ́ẹ̀ náà ni irú ìdá lọ́jọ́ yìí àbàbà àfihàn fàǹtì ọtún sáré gbé mi lè lọ́ kálukú yìí náà wọ́n á wọn. láti sì béèrè pẹ̀lú òjijì ọlọ́ọ̀sọ̀lá àtàlánsọ ilé sálò lè àkíkó àtàkùnbí fàìnà òlẹ̀ àná yóò àì ẹ̀rọ àwọn yẹn lékún bẹ́ẹ̀ tí wọ́n béèrè lọ́wọ́ yẹn rí ìdá sọ yẹn àgbàgbà lọ́mọ sọ̀dí ti wọ ìdá sọ àì àgbàgbà ẹ̀sì tẹ́fà ti fi tẹ́ kó ń bẹ́ kí ẹ fẹ́ máa ṣe ń bẹ́ wọ́n á wòròwòrò oríṣiríṣi ẹ̀kọ́ aláwọ̀ mẹ́ta dúdú láì mẹ́ta náà ilẹ̀ yẹn jẹ́ bíi ẹ lọ́ọ̀dá kura tẹ̀ láti kà ẹ bá dé lè yí ẹgbẹ́ ọmọ alọ́mọ kura tẹ̀. tó nípa bẹ́ẹ̀ lílágbára jíjẹ́ wọ géèyàn para rẹ̀ àti pé ni wọ́n bá fi kẹ́kẹ́ para rẹ̀ ó sì bá bí yìí fi òun náà wọ́n dẹ̀ máa fi jẹ́ ní àná náà wà á nà wò láàyè ní kó lè jẹ́ nẹ́ta ìlànà sọ́n mùsùlùmí. òní wà lè jẹ́ nà afẹ̀mítọ́ bá juwọ́ ju sẹ́lẹ̀ yẹn yẹn ọba dẹ ìwọ tó o ti ń gbèrò rẹ tó sùn ọ wọn ní kí ló dé ìjọ tó bá kùn sáátà wọn sọ pé bíbá yóò ti yẹjú pé wọn bá àwọn títẹ òun débẹ̀ báyìí wọn ni àwọn ti kílòsì rẹ ogun ìdílé ń bọ òun jà tó rò wọn fi àdìrà ìfọ̀nẹ́kẹ́ wá tó wọn lọ tó ti lọ́gbọ́n ní ọgọ́rùn-ún. àwọn bàbá wa nígbà wọn bá ń sàdúrà ní òkú gbà kan wọn máa gbọ́ èyí àtàyè la rí yìí o ọlọ́mọdé aré ìyàlẹ̀ kìyà máa ṣe mọ̀ túmọ̀ rẹ̀ sí i. ìgbà tó wọ́n máa ń dá àwọn wákà ní kòsó yẹn ah àbálẹ́gbẹ́ léwé láìla àìlàlà àwọn eléyìí ah tùmí kẹkágún ní màlẹ́ kágún ah ọgbọ̀n ìyá ayé wọn bá ti kí gbogbo fámìlì ìsánsẹ́ lára ẹ̀fọ́ àyọlọ́yá lára o ẹ̀tù ti bàbá yín sọ́lọ́ wọn ni ìmọ̀ọ́mọ̀ sọ̀rọ̀ àwọn máa bá wí o láìra àìrọ̀lá òun kè jókòó láti ọ̀sẹ̀ ní bàbá ìkótó lè fún abẹ́ nìkan sọ̀rọ̀ àwọn bàbá ìmọ̀ọ́mọ̀ ní ká sọ fún yín pé tó bàbá akíní akíyín o ẹ̀fọ́ àyọlọ́ lára o èèyà ayé lárí yọ ọlọ́mọdé arísàlùkì ẹ̀kọ́ wa gbọ́dọ̀ tó kúrò fún bí alẹ́ àṣìlá ẹ̀yà ọmọ èdè bá dùnhùn ìbá àdìdàdù nílẹ̀ ni mo tẹ̀sí. àwọn tó ń dìjọ ń sọ rẹ wọn á bára wọn sọ ọ̀tá o níjọ gbé làlùfẹ́ yà máa fọ àwọn tí bẹ̀rù ọlọ́run ọba pa wọn pọ̀ ẹ̀rí ìyẹn gbọ́dọ̀ sọ kó sún yẹn ìyẹn wá para rẹ̀ wọ́n ti ń gbá àwọn yẹn lọ ó ti bẹ̀ wá àti kílókì kìíní tó ń tòun ṣe àárín báyìí mo sì ń kírun aláàrọ náà wá ládàá o bí ẹ̀yà ayé tí mo wí nìyẹn tọ́lọ̀ ń bá ní kọ́ mọ nípa fìtínẹ̀ ta yóò tó ọ̀nà ọ́ kí wàá lásán ti má jẹ́ tẹ̀ níjọ́ gbẹ́ndà àlùkẹ́yàmọ̀ nígbà tó bá yẹ fáyé yìí náà ni wàhálà yọ mọ́ á ó sì dà mo fún wọn sọ alọ kankan mi lọ́dọ̀ lọ yẹn lòun ọ̀fẹ́ tó fi ẹ̀kọ́ máa rí lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ wà nìyẹn. حديث في عوف وهنا حديث أبي هريرة رضي الله تعالى عنه روى الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من ترجى من جبل فقتل نفسه فهو في النار جهنم يترجى فيه خالدا مخلدا فيها أبدا ومن تحسى ثم فقتل نفسه فسمه, فسمه في يده يتحساه في النار جهنم خالدا مخلدا فيها أبدا ومن قتل نفسه بحديدة فحديدته في يده يجو فيها في بطنه في النار جهنم خالدا مخلدا فيها أبدا mo sọ pé ọ̀dọ̀ ọba tí ń gbèrò lọ bẹ́ẹ̀ yẹn ju ààrẹ má parẹ́ o ọba tó ń gbò láyé báyìí tó fẹ́ bẹ̀rẹ̀ ìyá nìyẹn ẹni kọjọ ọ̀rọ̀ kan pé wọn máa ń pa kó àgbà wá kékeré ọgbà wọn ò ní sí gbòdì ọ̀rọ̀ wọn máa ń pààrà káàkiri lẹ́yìn ìkùlé àdékò ní wà lùjẹ náà àwọn náà dáńkẹ ń wá àwọn àwáwí yẹn gbogbo ọ̀rọ̀ ọlọtẹrẹ lé mọ àgbàdo lọ bá ti ní nkú náà ní nkú. lọ á fi lọ gbóògùn jẹ́ òṣèlú yóò ti gbà nìkan ó kúkú jọ ní ìṣòro tó ń lọ́wọ́ àdàrẹ láàmú ìjà máa là sọlá ń sọ pé ń jábàlì ẹni ọba kò bọ́lẹ̀ lórí òkè ọkọ dàlà ní àwọn kò bọ́lẹ̀ lórí yẹn ti ẹ̀ wọ́pọ̀ láwọn ọlẹ̀ tí wọn lẹ́sìn ọ̀pọ̀ lọ́dọ̀ wa níbàyí ẹlòmíín lè wò pé ọkọ òun ló wọn ọ̀fẹ́ wọn mọ́ adẹ́kù bọ́lẹ̀ lórí òkè náà kéńgọ́ dẹ̀ ló wọn ọ̀fẹ́ wọn mọ́ kọ́ èyí sábà wọ́pọ̀ níbàyí ẹni ọba bẹ́ẹ̀lẹ̀ lórí òkè gogoro fọkọ́ta la nẹ́fta ó bá parẹ́ bẹ́ẹ̀ ọwọ́ wa náírì jahannam ẹni yẹn máa wà nínú jahannam yẹtàrọ̀ dàbí ìkọ́lì dàn yọ máa tún jábọ́ mbẹ́ òkè mbẹ́ ń jà nẹ́mọ́ nìyẹn o a tún máa jábọ́ ń bẹ̀ níjàbọ́ èké ẹ̀ta ìró irú fọ́tò ọjọ́ yẹn gẹ́gẹ́ la ilaha illallah ẹ mọ̀ pé kọ̀ọ̀kan pọ́ńsìpù pé kó tó délẹ̀ ni ó ti okú o èyí tó ń súnmọ́ ni pé yóò délẹ̀ tí ó kí ẹ̀ta ìró gidi táwọn èèyàn sì máa fi ń bẹ́ bí mímí kulekule irú ìyá ni ẹ̀ta ìròyìn náà ni ó tún máa ní máa fa bọ́ọ̀lẹ̀ bẹ́ẹ̀ nínú ẹjọ́ hàdàm kọ́ọ̀lì dá lẹ́ni tí ó gbé sílẹ̀ yẹn lóòótọ́ àwọn olùmọ̀ pọ̀ lábẹ́ eré àwọn kan yọ kẹ́yìn wọ àlùjẹ́nà àwọn kan á pẹ́ ah, bẹ́ẹ̀ ó lè padà wọ àlùjẹ́nà tó bá yà ẹ́ tó bá yẹ ní sàwọn ṣùgbọ́n àláyé ha àti yóò pẹ́ bẹ́ẹ̀ ní ìlú náà lọ dáadé yóò pẹ́ bẹ́ẹ̀ àti gbogbo àwọn èèyàn tí wọ́n mọ̀ fáwọn ọjọ́ ń kírun láyé wọ́n ó ti wọ àlùjẹ́nà tipẹ́tipẹ́ sáàpù lọ́wọ́ nítorí wọ́n jábọ́ lórí òkú ayé sùn. wọ́n máa ń ta hàṣà súnmà ẹni tó bá mu ìwọ poison gamale twenty àbí gamale fifty ọlọ́mú ọ̀kọ́tàlá náà sá ọba kàrà rẹ̀ tọ̀tún mu ìyẹ́wì ẹ̀dá hàṣà ìwọ yẹn tẹ̀sí máa wà ní ọwọ́ rẹ̀ báyìí yóò máa fà á ẹ̀sìn mọ̀ pé ìgbà tí ó láwọn ẹ̀sẹ̀ èrò kan tí kódà yóò fẹ́ lè sọ pé bóun pọ̀ yẹn ńgbà wàhálà yẹn bá dé tẹ́ni onílẹ̀-èdè bọ́. ìnira tìnira yẹn náà ni ọ wà ìnira rí jahannam inú náà jahannam tí ó tún gbé wọn ní dání báyìí kọ́ọ̀lì dá mọ́ kálẹ̀dá sí àdàdà agbèrè àdàmọ́ máa bèrè sínú ẹ̀ láéláé. ọmọ nǹkan tala náà sáwọn ní hadídà sí ẹni ọba yọrin síra rẹ̀ múra rẹ̀ lọ́bẹ̀ẹ́ kú àdéhùn fàhàdídà tó rú irin yẹn dẹ́sì máa wà lọ́wọ́ irin rẹ̀ rẹ̀ yọ wà lọ́wọ́ rẹ̀ yóò jẹ òbí àfi báfẹ́nẹ̀ tí wọ́n máa rí mọ́kun rẹ̀ ẹ̀sìn mọ̀ bí ó sì máa dùn tí wọ́n máa ké yíu yíu yíu tí wọ́n máa ké fi nari jahannama nínú ẹ̀ jahannama khalidan mukhalladan fiha abada á gbére á máa fi gbére sínú ìlàìláì torí bẹ́ẹ̀ má sọ fọ́ para rẹ o torí mo ti bẹ lẹ́yìn ẹ̀fà ó jèjì lọ ọ̀kan náà abẹ́rẹ́gà wà láwùjọ náà ìdáàmì sí náà torí kìnnà làkàna lè má o sọ̀rọ̀ àtàkùnlé àyè ọ̀la kìnnà ìdáàmì sí náà bọ̀ ìfúnà wọn ló tẹ àlùbá àdà o àǹkó ní sọyìn. tọ́ba jáde pé nígbà tá a bá ti kú àbá torí kí náà wá fi wálẹ̀ bí kì í ti kó láyé kì í ṣe bẹ́ẹ̀ o. Ah, lakana al-mawtu rahata kulli hayy ikú ọba dẹ̀ jẹ́ sinmi gbogbo aláyé tuma sáré ikú àbá mọ̀ọ́ìsìnà wọn á gbé wa dìde ẹ wọn ló alùbáàdàhù àǹkúlì lẹ́yìn wọn máa wá bí wá léèrè lẹ́yìn ikú wa nípa gbogbo owó pọ̀tánì wà láàyè ọ̀rọ̀ ni òkú tó kúrewé ni kò kúrewé nítorí bẹ́lẹ̀. Imam Bukhari wọ́n gbé hadith yìí jáde ní kitabu fiqh seventy six abba ní báàbò ṣòro sum ẹnu ọ̀nà tí ń sọ nípa mímu iwọ àtògùn ògùn míì tó lè fa ẹ̀ bóyá ògùn kan fi ń fi ko so abba ní ògùn oko abba ní báàbò fifty six mẹ́ hadith mi dáadọ́ wọn ni hadith sáà ní wọ́n lè dọ̀ وكان من أصحاب الشجرة أن رسول الله صلى الله عليه وسلم قال من حلف على ملة غير غير الإسلام كاذبا هو كما قال وليس على ابن آدم نذر فيما لا يملك ومن قتل ومن قتل نفسه بشيء في الدنيا حسب به يوم القيامة ومن لعن مؤمنا فهو كقتله ومن قذب مؤمنا بكفر فهو كقتله. حديث ثابت بن ضحاك رضي الله تعالى عنه وانا افا ثابت بن مع اصحاب الشجره كان مع 1400 torí wọn mọ́ ọjà tí ọlọ́run ti ẹ̀ jà wọ́n ọjà wọ́n dẹ̀ bá nẹ́bí lójijì òjò ọlọ́run ní gbogbo yìí ìkọ̀sẹ́ tó máa máa wọ náà ní àlùfẹ́ náà afáwà yìí kan náà wọ́n á dọ̀tún fún ọ̀hún ṣẹ̀lẹ̀ wọ́n ní òjijì ọlọ́run sọ láàrín sálám sọ pé mọ̀nhálà fàálà mílàdín ọ̀wáyọ̀lì ìsìlámì káàzìbá fọwọ́ kàmọ̀ kọ́ọ̀lù ẹni tí bá ń fi rán fúra èyí tó bá jẹ́ rán lòun pa òun ti kiri ó ẹ́ bó ṣe rí náà nìyẹn tó ọba bó rí bọ́rọ̀ rẹ̀ ṣe rí gẹ́lẹ́ náà lọ́sọ̀ yẹn. wọlé sàlàbìnrin ádámù náà ti rò ìlérí òpin dandan fọmà náà lè ádámù èyí máa láàyè múlẹ̀ tó ní kápánpá fọmà lérí pé kàn àwọn kan sọ ẹni tí tí máa ń sọ bá fẹ́ yàwó ní tó máa ń sọ yàwó bí ọwọ́ jàdá yọ máa sọ̀rọ̀ ẹ̀dìyẹ kan wọ́n èèfà yàwó fún o yọ máa ṣèṣe bí ìkọkọ nínú ọ̀dọ́ gbọ́dọ̀ wà sí ìwé tó fi jáde ó jẹ́ tó àfá tí wọ́n fà fún níyàwó ọ̀ máa mọ ara rẹ arákùnrin yìí náà. torí bẹ́ẹ̀ kò sí ìlérí níbi ohun téèyàn ní kápá nípa rẹ̀ wọ́n máa ń fọ́dà lànà sàrò ìṣẹ́yẹ ìtòlíà ọ̀gbìn bàbí ìyá màlúùyà ẹni wọn bá fi nǹkan parẹ láyé níbà yìí kan wọn dẹsùn àti tẹlíà níjọ tó dà ẹyàmù ọmọ láàánú mu'minan fáwọn àwọn akọsílẹ ẹni wọn bá ṣépè fún mi níbi kọ parí ẹyin elépe ẹ má ṣépè fún ayé wọn sẹni gbọ ìpè yìí bẹ́ẹ̀ lẹ dún ṣépè fáwọn alátẹyìn àti àná má ṣe fún wọn ẹni bẹ́ẹ̀ má ṣépè fún wọn ọkàn wọ́n ní bẹ́ẹ̀ wọ́n tó bẹ́ẹ̀ da fún ọ báyìí lọ́dà bẹ́ẹ̀ bá tún ní kò ní da fún ọ fúnra ara yín lẹ́sìn pé fúnra ara yín. akẹ́kọ̀ọ́ ní lójú kò ní ra ẹ̀ yóò sì yà yín lẹ́nu. bẹ́ẹ̀ ni ó ti máa bá ọrùn tẹ́ báyìí yìí ẹ̀ ṣàdúrà fún mi. wọ́n mọ̀ nǹkan dàgbà mọ́mìnira bí kò fèrè fáwọn akọ́kọ́ sílẹ̀ ẹ̀ lọ́ bá pé mọ̀mí ní ń gé fèrè ìbọn pàánẹ̀. mahal shahid òun ni ẹni yóò sọba tu kẹkẹ para rẹ̀ láyé bí báyìí omi ẹ̀fà lè ká tán pẹ̀lú wọn bá bí mẹ́ta tá a mẹ́nu bá yẹn ìwọ̀n yóò tẹ̀yẹ̀ bá fi pa rẹ̀ nǹkan yẹn náà wọ́n lẹ́sìn àbí jẹ́líà níjọ́ tó dàrú ìyá rẹ̀. Imam Bukhari alayhi rahmatullah wọ́n gbé jáde nù kitab al-adab ẹ̀wọ̀n ti dé àbá ní báàbò mọ̀ yóò ní ha mina sibabi wal-la'n ẹnu ọ̀nà tí sọ nípa wọn tí wọ́n kọ̀ fún ni nípa ìmọ̀ abúrẹ́ni àti èpè hadisi mi ti àtúwò lábẹ́ báàbò òun ni hadisi Abi Hurairah radiyallahu anhu. عن أبي هريرة رضي الله عنه قال شهدنا مع رسول الله صلى الله عليه وسلم خيبر فقال رسول الله صلى الله عليه وسلم لرجل ممن معه يدعي الإسلام هذا من آل النار ولما حضر القتال قاتل رجل من أشد القتال وكثرت به الجراح فأثبتته وجاء رجل من أصحاب النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله أرأيت الذي تحدثت أنه من أهل النار قد قاتل في سبيل الله من أشد القتال وكثرت به الجراح فقال النبي صلى الله عليه وسلم أما إنه من أهل النار فقال بعض المسلمين يرتاح وبينما هو على ذلك إذ وجد رجل ألم الجراح فأهوى بيده إلى كنينته فانتزع منها سهما فانتحر بها فاستجى رجال من المسلمين إلى رسول الله صلى الله عليه وسلم فقالوا يا رسول الله صدق الله حديثك قد انتحر فلان فقتل نفسه وقال رسول الله صلى الله عليه وسلم يا بلال قم فأذن لا يدخل الجنة إلا مؤمن وإن الله لا يؤيد هذا الدين برجل فاجر àtọ́lọ̀ kéèyàn bí ibi ìparẹ́ àlébi ìtọ́lọ̀ kéèyàn wọ́n hẹ̀ dáadáa pé tẹ̀bí rọ̀tù ní kàlá ìrìnnà ẹ̀ṣẹ̀ nílá ni o mímú nílá mi ìwọ́ kó nílá rẹ ní ẹ olóògbé kápá sẹ́ńdẹ̀ ìwọ́dẹ̀ sì ní ìyẹn ò lè jáde kó nù nǹkan nù méjèèjì bí ohun tá a máa ń ké sí àti wọn ń pè ní sàbúrà ní sàbúrà ní ẹni ìdílé kọ rẹ gba àwọn kéékèèké wọn fẹ́ mọ wáyé kó balẹ̀ ìjà wọn là àdẹ́bí dáwó dà wọn ti sàbúrà rẹ ẹni tí ọba ti lè yọ ọ́nù sí ìdájọ́ èmi ọlọ́ nígbà wọn kó lálẹ́ sọ́nà òkú lórí ilẹ̀ mi kọ́lọ̀ wá fẹ̀ dá mi yàtọ̀ sí mi ọlọ́run ọyá táwọn àlóńtọ̀ ẹsẹ̀ ní kò sí sàbúrà kẹ̀kẹ́ darí wà ní darí nù kúrá ní. sọ̀rọ̀ di ọ̀rọ̀ àlọ́jọ́ yé wa fọlọ́wọ́n ọba fún nàbí ìlàjà olù ní kí n sàbọ̀ ìyẹn orin lẹ́kẹ̀ ká torí kò ní rí wáyà wọ́n kẹ́ kọ́ síbẹ̀ wọ́n kọ́ súra lákọ̀ọ́kọ́ fún máa gbù bẹ̀rọ nínú tẹ̀sí wọn rúbù báwa mú ẹ̀ṣẹ̀ ńlá ni o bọ́tò bá ti ń gbèrò rẹ̀ dákun tètè ronú pé wàdà má ṣe o. Abi Hurairah radiyallahu ta'ala anhu ó ní shahidna ma'a rasulillahi sallallahu alayhi wa sallam Khaybar agán ní ogun Khaybar wọn ló nìyẹn wáyé ní ọdún kẹfà sí kejì ọdún kẹfà dá agán ní ogun Khaybar pẹ̀lú bìtì ọlọ́run sallallahu فقال رسول الله صلى الله عليه وسلم لرجل مما معه يدعي الإسلام الموت سلايا لكم يا إخوان òjijì ọlọ́wọ́ aṣọ fárákùnrin kan náà àwọn tó wà pẹ̀lú ẹ̀ tóun náà ń pera rẹ̀ mùsùlùmí wọ́n ní mùnàfíkì ni wọ́n ń korúkọ arákùnrin yẹn ní kuzman kuzman design ẹ̀kọ́ tí nìyẹn ẹ̀rí òjijì ọlọ́wọ́ aṣọ fárákùnrin yẹn yìí pé hádà min ahli an-nar la ilaha illallah sẹ́wọ̀n pé ayá yẹn lẹ́nu láà sáájọ́ ń jagun ìjọ náà ní eléyìí lẹ́wọ̀ èyí yìí ó nà ẹni náà lọ́wọ́ wọn ni falamma hadara al-qital qatala ar-rajul min ashaddi al-qital ìgbà tíjà bẹ̀rẹ̀ arákùnrin yìí já tíjà tó le koko wa kathurat bihi al-jirah fa athbathat. ọgbẹ́ wa pọ̀ lára rẹ̀ yẹ́kànyẹ́kàn àti ohun tó fi dẹni ní òjò gbọ́dọ̀ pa rẹ̀ lọ mí ìpara rẹ̀ o. ọgbẹ́ yìí wá pọ̀ lára rẹ̀ fa asibataki ọgbẹ́ yẹn da jókòó kò lè kó lójú kan náà tọ́wà. ọjà àrọ́jòló min yìí arákùnrin kan wá àwọn sàdó àbá òun ni pé tí wọ́n bẹ̀ wérọ́ jó ló ń mi ní àtàbí nàbí ọ̀gbọ́dọ̀ wá di pé kí lè kọ ẹ̀ kí lọ́ọ́ fẹ́ kọ́ rẹ̀ ṣe ìgbà wọn sọ pé mí ní àtàbí nàbí má darẹ̀ láàmú mọ́ omi kọ rẹ̀ omi kọ rẹ̀ sọ̀hábí ló ń dọ̀ arákùnrin kan náà wọn sọ̀hábà bá wá ọkọ̀ ìlàyà rasulullah kí ni mo pèrè òjijì ọlọ́run ọ̀rọ̀ àyíṣà lẹ́yìn tá àdásà ánàhùn mi àlè náà ọ̀hún rẹ̀ ní sọ́sọ́pẹ́ ní náà kọ̀dí kọ́sàlà fi sabilillah min ashaddil qital ó ti jà tó dọ́nà ọlọ́run léyìí tó le koko níjà ọ̀ká sọ̀rọ̀ fi bí ìjọrọ̀ ọgbẹ́dẹ̀ ti pọ̀ lára rẹ̀ ọ̀kọ́lá nàbí sallallahu alaihi wasallam òṣìṣẹ́ ọlọ́run ni a ìtọ́ gbọ́dọ̀ bọ́ọ̀lẹ̀ kí wọ́n tó dá padà wá. àmọ́ innahu min ahli an àmóhùn ẹ̀kẹ́rin tó jìjà yẹn ni nínú ẹni náà lọ́wọ́ tọ́sí mọ̀ pé kọ́ tàbí ọgá ọba yẹn fẹ́ náà ìyẹn ọmọ kéwù sí lẹ́wọ̀n pé bẹ́ẹ̀ sọ fáwọn àgbà òṣàṣẹ wà ń parọ́. tó wọn ni fọ̀kádà sọ àjọ mùsùlùmí náà yẹrì tán apá kan náà òun bẹ́ẹ̀ máa fi èmi ti gà á tó lẹ́ni ti fẹ́ jẹ́ ní iná àdìjẹ́gbà nẹ́bí nírọ́ sallallahu alaihi wasallam. فبينما هو على ذلك إذ وجد الرجل ألم الجراح láàrin ìgbà tálákùnrin yẹn wà níbi ọgbẹ́ tó pọ̀ lára rẹ̀ tó da jókòó sójú nínú náà wọ́n wá bẹ̀rẹ̀ sí ní rí ẹ̀ta ìrù ọgbẹ́ yẹn tí ń dùn tí ń ṣe yóò fàáhùwà àbíyẹ́ ni ìlàkìnà mẹ́sì yìí fàǹtàzà àmìnà sàmà fàǹtàhàrà bíhà ọba gbìyànjú lọ sí ti tó kó kíní rin ọba rẹ̀ ní ọba pàtàkì ọbẹ̀ ọba fi para rẹ̀ فاشتد رجال من المسلمين إلى رسول الله صلى الله عليه وسلم فقالوا يا رسول الله wọ́n ní báwọn yẹn ti sáré bí bàbá tó ní wọ́n tó ń sáré wọ́n sọ̀rọ̀ àjọ wọn lọ bọ́ òjijì ọlọ́run sọ̀rọ̀ àdìsọ́lá wọ́n nílò òjijì ọlọ́run tọ́jà kọ́ lọ́hùn hadíìsàkì ọ̀rọ̀ rẹ tó sọ ọlọ́run máa ti ṣe lóòótọ́ ń lóòótọ́. ẹ̀hàn pé àwọn yẹn ti kẹ́kọ̀ọ́ lé bí wò jíjẹ́ ọlọ́run ọ̀tà kára jù. aládàájá ti lè mùtíyàz gbogbo wọn pátá ni wọn gba mùtíyàz jáde. ẹ̀dígẹ́sì ẹ̀ṣẹ̀lẹ̀sì wọn gbé jáde lé kéwù yẹn. kéwù yẹn ti yé wọn gidi jíjàn. ibẹ̀ ni wọ́n bẹ ti parẹ́ ìyẹn ò ní ìdíkẹ́ jáde ọ̀sẹ̀ wọ́n bá nílò òṣìṣẹ́ ọlọ́run sọ́dàkọ̀lọ́rù àdéhìsàn ọlọ́run ti gbé ọ̀rọ̀ rẹ lóòótọ́ ọ̀lẹ́ dáhàrọ̀ fúlẹ́ẹ̀nù ọkọ̀dàlà dẹ́sà ẹnìyẹn máa ti para rẹ ó ti yọ kìnìún ọkọ̀ tó fi gún rẹ pa ọ̀kọ́lá rọ̀ṣọ́lọ́wọ́ ìfọ̀lọ́lọ́ ẹ má gbàgbé kojú ogun wọn wá ọ̀rọ̀ ni ò lè ẹ̀yẹn ní pé ọ̀rọ̀ ni ò lè dé síbọ̀ gbogbo yẹn tí ọlọ́run bá tó fẹ́ yá Bilal rẹ̀ Bilal kó fún wa sí dìde kọ́ lọ́ bá ń pẹ̀rù lórí tó bá ti wá pẹ̀rù náà nínú nǹkan tí wọ́n fi sọ̀bà fẹ́ sọ̀rọ̀ ẹ̀ sọ̀bà àwọn kan wọ́n lè ní ọba ń laago káàkiri ọba ń sọ nǹkan báyìí o kéde nítorí pé òun tó ń pè ní àzánù tẹ́lẹ̀ àìláàbù kéde náà tó bá fẹ́ ṣe jihadi òun náà wọ́n sì tó ti mọ̀ pẹ̀rù ni jihadi ti yá o. ẹ mọ̀ pé yẹn ni àfáwà a rọ̀dì ọlọ́run sàlẹ̀ àti tí wọ́n fẹ́ẹ́ sàṣẹ̀ṣẹ̀ wọ́n fẹ́ẹ́ gbéyàwó òun ni wọ́n gbọ́ wọ́n dà ti báyàwó wọn wọn ò padà kú sójú ogun yẹn nígbà tó padà kú yẹn àyè ìkàtà yorùbá sí àwọn ẹ̀yìn wo ẹ sábìlẹ̀ tó nípa bẹ́ẹ̀ ẹ̀rẹ́ Bilalu ọ̀yá dìde gan ọba ń kéde ìgbèlà ayẹyẹ olólùjẹ́nà dá ilà mọ́mì kò ní wà lùjẹ́nà o àfẹnitọ́ba tọ́ba gbà fọlọ́run tó nígbà tó tọ́ba dẹ́dà wà iná lọ àti pé dáadáa ju ọlọ́run kẹ́mi tó ti sọ ọlọ́run fẹ́ gbé kú lẹ́mí àwọn mùsùlùmí pẹ̀lú parí hadithi yá a ṣèyàn tí a lè wá gbìyànjú jà tìtàtìtà báyìí. tó ti pín lọ́rọ̀ rẹ̀ ọwọ́ ajá sí ìdí ọlọ́run wa wà ní parí ìwà iná lọ́ha dádájọ́ ọlọ́run láyò ayédò lè parí. iṣẹ́ ìṣiṣẹ́ yìí rí kó ṣe yẹn kò sí ìní mọ dádájọ́ ọlọ́run o yóò ṣe ẹ má jẹ́ ọjọ́ gbìyànjú náà ó wulẹ̀ gbé ọlọ́run fẹ́ẹ́ fi ìnáni ọwọ́ ẹ̀rí. حديثي مين؟ daa tuma wani hadithi sahl bin sa'di سهل بن سعد السعيدي رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم اتقوا وهو هو والمشركون فاقتتلوا لما مال رسول الله صلى الله عليه وسلم إلى عسكره ومال الآخرون إلى عسكرهم وفي أصحاب رسول الله صلى الله عليه وسلم رجل لا يدع لهم شاذة ولا فاذة إلا تبعها يضربها بسازي فقال ما أجزى منا اليوم أحد كما أجزى فلان فقال رسول الله صلى الله عليه وسلم أما إنه من أهل النار وقال رجل من القوم أنا صاحبه قال فخرج معه كلما وقف وقف معه وإذا أسرع أسرع معه قال فجرح رجل جرحا شديدا فاستعجل الموت فوضع نزل سيفه بالأرض وذبابه بين الثديين ثم تحامل على سيفه فقتل نفسه فخرج رجل فخرج رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال أشهد أنك رسول أنك رسول الله قال وما ذاك قال الرجل الذي ذكرت آنفا أنه من آل النار فعظم الناس ذلك فقلت أنا لكم بي فخرجت في طلبي ثم جرع عن سديدا فاستعجل الموت فوضع نسل سيفي في الأرض وذبابه بين ثدييه ثم تحامل عليه فقتل نفسه قال رسول الله صلى الله عليه وسلم عند ذلك إن رجل لا يعمل عمل عمل أهل الجنة فيما يبدو للناس وهو من أهل النار فإن رجلا لا يعمل عمل أهل النار فيما يفعل للناس هو من أهل الجنة. أهل حديثي في أبي هريرة في أبا بكر هو من صحيح البخاري أبا 56 كتاب الجهاد باب أنا ona ọ̀nà àbáwọlé ọgọ́rùn-ún àti méjìlélẹ́yìn ọgọ́rùn-ún àti títú ẹnu ọ̀nà tó sọ pé ìnàlọ́ha la ẹ wàá rí hadith yìí tí wọ́n sẹ́yìn fún wa òun ni hadith Sa'd ibn Sa'd as-Sa'idi radiyallahu anhu wọ́n lẹ́ka jù jíjẹ́ ọlọ́run sọ̀lá àlùfẹ́lẹ́ ìlkakọ̀ huwa wal mushrikun ọ̀kúta tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run pàdé àwọn ọ̀sẹ́ bọ́ wọ́n bá fi jà fẹ́ gbà falamma mala rasulullahi sallallahu alaihi ọ́fíìsì bíi yàní ibi tọ́jẹ́ ìpàgọ́ ọ̀dẹ̀ ọmọ síbẹ̀. wọ́n mọ́ lálẹ́ àkàrú náà ilá àtikárìsì àwọn èèyàn míì náà sì bọ́ síbi ìpàgọ́ sí wọn. وفي أصحاب رسول الله صلى الله عليه وسلم رجل ọlẹ́nìkan wà láàrin àwọn sàbí kìí ṣe kí ni o tọ́wọ́ àwọn ọ̀gá àwọn ọ̀sàbílẹ̀ ọ̀hún àfihàn ni wọ́n wọ̀ náà hùn kò sí kẹ̀kẹ́ nù ọ̀sàbílẹ̀ ọ̀wọ̀ náà ọwọ́ láàrin wọn ni kì í tara wọn. ọ̀rọ̀ di gbogbo àwọn nǹkan wọ̀nyí ló máa ń dàrú mọ́ àbíbọ̀ àgbègbè lọ́wọ́. ẹ̀rọ nígbà tó sọ wípé wọ́n fi ashabi rasulillahi sallallahu alayhi wa sallam rajul ọkùnrin kan sì wà láàrin àwọn sàhábà òṣìṣẹ́ ọlọ́run ó wà kì í sára wọn kò ní ẹbí kí lòun jẹ ẹ má Abdullahi ibùdó bàbá ìbùdó sàlù ní sábà ń bẹ lára wọn àbí ẹkọ ọkùnrin kan bẹ láàrin wọn ilẹ̀ tẹ̀lé àhà kò ní fi ẹnìkan tí ń bẹ lọ́dọ̀ ọjà máa tó dúpọ̀ lọ́dọ̀ ọjà máa lẹ̀ àbíkọ́pa nínú àwọn ni wọ̀lá fáfẹ́tẹ́n àtẹni ọ̀dá wà tó wò sí láàrin ìjàmbá àtẹlẹ ní kéferì sàn yọ pa yọ tẹlẹ nìyẹn yẹ torí bọ̀ ha yóò kó ìdàbò ìdá rẹ̀ ọ̀kọ́ ọ̀la wọ́n ní ọwọ́ àgbà yìí pé mà ájìdá mi nàlẹ́ àhàdùn kàmà ájìdá àfúlànù. a ta ló fẹ́ tó jù láàrin wa báyìí o ẹnì ẹjọ́ máa lè nípìn jù láàrin wa gẹ́gẹ́ bí lágbájá ti fẹ́ nípìn tó ti ń ṣiṣẹ́ àti gbọ́rẹ̀ báyìí wọn náà ti sọ Ọlọ́run fún láàtọ láwọn tó fẹ́ àmọ́ ìnáwó nílẹ̀ àti náà. ẹni tẹ ẹni tó yẹ pé bàbá àjẹ kébèrè tó pọ̀ láàrin ìjọba àbí kébèrè tó dáa ti ń pa gbogbo wọn yẹn àmọ́ òun yẹn ni náà ni. ọ̀là rọ́jò lómi náà ni ọ̀rọ̀ ẹnì kan wá sọ̀rọ̀ nínú àwọn ọ̀jọ́ pé ana sọ ìbò àti gbọ́n fẹ́ rí òṣìṣẹ́ ọlọ́run èmi ọ̀ máa sọ máa wà pẹ̀lú rẹ̀ kọ́ọ̀l afáwa mọ́ ìró ọ̀rọ̀ yọ ní fàkàrà jama àwọn ọkùnrin yẹn wá jáde pẹ̀lú ẹ̀ kó lamọ wakọfa mọ́ àwò ike mú kí òbí dẹni iná màá dẹ̀ rí tọ́ba dúró àdó pẹ̀lú ẹ̀ wàyí dá asọ̀rọ̀ á tọ́ba rí sọ́sáré tètè asọ̀rọ̀ àmọ́ àwò òun ní àsáré pẹ̀lú ẹ̀ kọ́ọ̀l arákùnrin yìí náà àwọn ọ̀dọ́ wa ní kọjú àrùrọ̀ jòlójó àrùsẹ̀ yìí dáadáa ni wọ́n ti sáré yìí lọ́gbẹ́ tó ń gbé kókó nìyẹn pẹ̀lú àjàlẹ̀ ìfọwọ́ ó wò pé ọyẹ kíkú ọwá ikú ọ̀wá ọkànjú fọwọ́dà nẹ́sùlẹ̀ fẹ́mi ìlẹ̀ ọ̀rọ̀ ọwọ́ á gbé kíní ìgbámú da rẹ̀ ó gbé sílẹ̀ wọ̀dùbá bàhù bẹ́yìn náà tàbí ẹ̀yìn ọwọ́ mú di ẹnu rẹ̀ tó mú sómúsómú ó gbìyànjú àárín báyà rẹ̀ méjèèjì. ثم تحامل على سيفه فقتل نفسه أبا جبل بيبا أبا قرار فخرج الرجل إلى رسول الله صلى الله عليه وسلم أن تلوه ما صدقك يا ما لو صدق الله عليه وسلم ومن أشهد أنك رسول الله èmi jẹ́rìí sèmi o ike dáadáa tí o الله àtẹ́jọ́ òṣìṣẹ́ لو lọ́wọ́ mi òṣìṣẹ́ ọlọ́run ni wọ́n máa ẹni yìí níbẹ̀ alẹ́bí zakarita alifan anahuri ahlina ẹni tó sọ lẹ́ẹ̀kan ìfẹ́ ni iná ni fa àìsàmọ̀ náà sódà àlẹ́ táwọn yẹn ń wò pé wọ́n ló ti fẹ́ jẹ́ ni náà bó ṣe gbìyànjú tó yìí fọkúntù ánilẹ́kùn bí èmi dẹ̀ sọ pé ẹ̀fẹ̀ mi ẹ̀sẹ̀ mi da èmi ọ̀ wá di yóò ti dẹni iná yẹn kàkàrà ètò mi ń tọ́la mi ni mo wá jáde mo bẹ̀rẹ̀ sí ní wá káàkiri tọ́pá rẹ̀ tó mọ ìjọ rẹ̀ àjọ rẹ̀ àǹtàdídá wọn á sá lọ́gbẹ́ tó le gbogbo pẹ̀lú àìdẹ̀lẹ̀ mọ́wò ọwọ́ akẹ́jú kúkẹ́ ọ̀yẹ́ kí kú ó dé ikú ó dé ọwọ́ àdá anẹ́sílẹ́sẹ́ ìfi ní ilẹ̀ ọ̀rọ̀ ọwọ́ amúkẹ́ ní ìgbà fún ìdá rẹ̀ ó fi sílẹ̀ òdùbà bàbá òbẹ́ iná sọ yẹ́ ibi ẹni tó mú sómúsómú rẹ̀ ó gbé sáàrin gbáyà rẹ̀ tó mọ̀ sí àmọ́ làárẹ̀ ọ̀pọ̀tàlá wọn ní òjijì ọlọ́run wá sọ̀rọ̀ lẹ́yìn ìgbà yẹn wípé iná rọ́jù àdádájú èèyàn lẹ́yà àmàlà àlùjẹ́ a máa ṣiṣẹ́ ní àlùjẹ́nà bí ìmọ̀ ọ̀yẹ́bùdó lè náà nínú tó fi àwọn èèyàn ọlọ́run dákun wọn máa jẹ́ àmà padà sí ibú wọ́n wà mí ní àlè náà ẹni nẹ́dẹ̀ wà iná rọ́jù àmàlà náà a máa ní náà bí máa yẹ kúrò lè ná nínú bí hàn sáwọn yẹn ọwọ́ mi náà lè jẹ́nà bẹ́ẹ̀ dẹ̀ ní àlè jẹ́nà bí kádàrà burúkú lórí ẹ̀mí yẹn mọ́kò kan ni wọ́n gbé hàdé ìjà nínú ìjà ìjìhàn fifty six ábà ní báàbò ẹlẹ́ẹ̀kẹta dín ní ọgọ́rin báàbò láàyè kóró fúlàní ṣẹ̀yí má gbé jáde pé lágbájá ẹni ìjẹ́rìí rí lọ́gbàjúmọ̀ láwọn Palestine láwọn Sudan ní mọ́sárì ẹ̀ máa gbọ́ fúlàní ṣẹ̀yí ọlọ́run lọ máa ní lọ́jọ́ sẹ́yìn sọ níparí hadith mi ìdáhùn ọ̀hún ní hadith Jundub bin Abdullah. Jundub bin Abdullah qala qala Rasulullah sallallahu alayhi wa sallam kana fi man kana qablakum rajulun bihi jurhun fajaza'a أخذ سكينا فحز بها يده فلما رقع دم حتى مات قال الله تعالى فما رقع الدم فما رقع الدم حتى مات قال الله تعالى قال الله تعالى آدرني عبدي بنفسي حرمت عليه الجنة جندب بن عبد الله رضي الله تعالى عنه جندب بن عبد الله رضي الله تعالى عنه wọ́n ní òṣìṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ àṣọ lásán pé eléyìí tó ṣẹlẹ̀ lójú ayé rẹ̀ bí ẹ̀ àti ìṣẹ̀lẹ̀ ayérayé ni kìí sásìkò òṣìṣẹ́ ọlọ́run ọba nìkan lọ́ọ̀lùfúnlọ́ òun ní pẹ́ ni yọ wọ náà ṣáájú ṣáájú ní ẹni tí máa ń wáyé bẹ. wọn ní òṣìṣẹ́ ọlọ́sọ̀ láàṣọ láàṣọ pé káàní fi máa ń káàní kọ́bìlẹ̀ kò mọ́rọ́ ṣù lónìí. nínú àwọn tó ti ṣáájú lẹ́yìn mùsùlùmí ẹni pé kọ́lọ́run tó gbé mi ànẹ́bì dìde láti wá pé àwọn ìwà àpọ́nlé tó bẹ ní Islam ọkùnrin kan bẹ pẹ̀lú bí ìṣòro ọgbẹ́ ń bẹ lára rẹ̀ ọ̀jẹ̀ sí ara wa kan kẹrà mú bíá ìyá yìí pọ̀ àhàdà ti kì í ná lọ́sẹ̀ lọ gbọ́ ọ̀bẹ kan mú nìyẹn àhàdà bí ha yẹ dáhù ọba fi kíra rẹ̀ lọ́wọ́ bọ́lẹ̀ wọn láti adìyẹ sẹsẹ kú báwo bá dáadáa ti kíra rẹ̀ lọ́wọ́ bọ́lẹ̀ fọmọ ọlọ́kà àdám àtàmọ́t ẹ̀jẹ̀ ọba sọ́ọ̀bù ènìyàn ní kò láyé wọn ni kọ́ ọ́ lọ́lọ́rùn tààlà ọ̀rẹ́ fẹ́ àdéhùn kúlù sílẹ̀ lẹ́yìn òṣìṣẹ́ ọlọ́run láàṣọlá ni ọba àdẹ́ta wa sọ wípé ọlọ́run ọba àlejò ọlá ni bá a darọ ni àdìdì bìnẹ́sì ẹrú mi sì yára ọkànjú ọmú mi kánjú ẹrú mi mú mi kánjú bìnẹ́sì yìí pẹ̀lú ẹ̀mí rẹ̀ yẹn ni pé láti gbẹ̀mí rẹ̀ ń gbà tẹ́lẹ̀ ẹrú mi bá mú mi kánjú ọkàn mi lójú ẹrú mi ká mi lójú bí náà sì pẹ̀lú ẹ̀mí rẹ̀ pé ọlọ́run ìbá ọ̀fà ti tẹ́lẹ̀ ẹ̀hún ti ń pẹ́ jù ọ̀yà. àrùn tó alẹ́ yìí ìjà fún wa tó wù yàn ọ̀dẹ̀ ti àrùn jẹ́nà lé wọ̀ ìwọ̀ orí bẹ́ẹ̀ àwọn adáni lérò rẹ̀ bọ́ọ̀ bá kúkú yá ń kúkú wá padà wá bí gbà lọ ìyá ló fẹ́ lọ jẹ fún yà yóò dìgbà tó jẹ́jẹ́ ó kúkú rẹ̀ ni ó lè yá ó lè fẹ́ ṣùgbọ́n ìyàwó á túnbọ̀ kọ́ lọ hẹ́rẹ́ ilé mọ̀ náà Bukhari wọn tún fẹ́ hadith eléyìí náà jáde àbá ní àkọọ́lẹ̀ ọgọ́ta kitabul anbiya báàbù báàbù àádọ́ta báàbù máa tó jọ àǹdáni Isra'il ohun tí wọ́n sọ nípa àwọn ọmọ Isra'il ibi náà ni àjò láti fi àyè ìbéèrè rẹ̀ sọ. Thank you. أول ثاني ثالث وعليكم السلام ورحمة الله Àkọọ́lẹ̀ wà fún ṣùgbọ́n kò rí lẹ̀ orílẹ̀ kólmá kàbáṣà àlejò ìmìnà dúníà annaka an tashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah رضيت بالله ربا وبالإسلام دينا محمد نبيا ورسولا حامديا ẹni yóò ti wí tẹ́lẹ̀ hmm, ẹ mọ̀ fáwọn afá máa ń sọ̀sẹ̀ kan wọn náà kan náà àwọn afá sunna wọn máa lọ fi imam ahmed ń wọ́n ní ọmọ wa lálà lálà lójú rẹ̀ tóbi gba bàbá fẹ́ kàdẹ́ àwọn kọ́lẹ́kọ́ tó ti kọ́ lálà ó ní pé ṣẹlẹ̀ yẹn kẹsẹ̀lẹ̀ inú rẹ̀ wá ń bàjẹ́ nínú àbọ̀ òun fẹ́ kó láyé àwọn wa lọ dúró sọ́dọ̀ àwọn sọ pé kó lá ilaha illallah sọ pé lá ilaha illallah bàbá òun lẹ́yìn ìgbé kọ̀ wá tún mi wọ́n bá tó sọ pé èèyàn wí bẹ́ẹ̀ wọ́n tún sọ bẹ́ẹ̀ fẹ́ báyìí wọ́n ṣe kó láyé ni inú rẹ̀ wá ń bàjẹ́ pé áá ah, ah, ta sẹ́ẹ̀sì sí bàbá yìí tí ọba tẹ̀ dára lóhùn àáfẹ́ bọ́yá sákàtù náà kò ní í dà wọ́n láàmú tún á tún ti ìn wí bẹ́ẹ̀ wọ́n wá wí bẹ́ẹ̀ fẹ́ báyìí wọ́n bá kó láyé tàbí kí ẹ̀ sá mú ọwọ́ padà wá sùn ẹ̀ bàbá òun tẹ̀yìn bá bá sùn náà ní orí lójú wọn bá rí bàbá lójú ó ti jẹ ẹ kó láyé nígbà tí ó fà mí nínú jẹ adúgbò kẹsì tẹ ẹ ṣe àà bàbá wa ń sọ fún yín pé kẹ máa fún mi lá ilaha illallah tẹ ẹ bá jẹ ẹ dáhùn agbọ ọtí ni àgbẹ bóyá kọndíṣàn yẹn ní ọgbà nígbà tẹmí ti ń bọ̀ lọ ni èèwọ̀ á tún ní ìwí bẹ ẹ tún àgbọgbọ ìwí bẹ tán báyìí ẹ ti kó láyé ìwé àwọn àyà ọmọ ọdún nígbà tẹ́yìn fi sọ púpọ̀ wí lá ẹ̀dá àìlọ́wọ́ àtìsáàlì náà ń bẹ̀rẹ̀ jù ú kódà òun tiẹ̀ lékè òun yìí tóun náà ń sọ wípé sọ pé sẹ́lú mi sọ lẹ́tọ̀ọ́ sí jọ̀sìn tèmi bíi kíní òun kíní àgbákò rẹ̀ lọ. òun tiẹ̀ kẹ́rù borí òun kẹ́rù òun dá lóhùn pé ìwú bẹ́ẹ̀ ẹ̀mí mi ti bọ́n àti pé ọmọ mi kí alọ fún àwọn èèyàn yín àmọ́ ya yín àwọn ọ̀dọ́ tí èèyàn bá ti sẹ́yìn lójú ẹ̀ yóò wí pẹ́ mọ̀ ẹlẹ́ni ó ti pé nǹkan kan ẹ̀jọ̀ ń tẹ́lẹ̀ omi yòówù ni láìláha lásán ló wí láìláha ẹni ọba wí láìláha wọ́n fi fi kó láyé wọ́n wá mọ́lẹ̀ olùmọ́jì gbà ní ó kú ikú kúrò sí ikú olóyè wọ́n lọ́ọ̀hìn àárín ẹnìkan sọ̀rọ̀ nínú àwọn tí wọ́n gbé kéde ìjáde yẹn wá lọ́yìn.

sínú ṣẹ́m tọ́nà bá ní kéèyàn rẹ̀ lé alhamdulilayi tọ́rọ́ fẹ́ wá balẹ̀ lẹ́nu ẹ ti jẹ́ ìtàn ẹni dáwà lè jẹ́ náà ní tí ò ní di pàṣẹ náà búrẹ́dì rẹ̀ nílùú wọn tà iye tí wọ́n tà. sọ ìbéèrè tá a fi lọ bẹ̀ òun ní ìbéèrè ẹ̀rẹ́mẹ́rẹ́dì. ẹ̀ẹ́ a máa fẹ́ rí gbóngbò mọ́ nígbà tí wọ́n bá bí ọ láwọn aláàbẹ̀ wí àdìsí tọ́tọ̀ yìí fún ní àdìsí pé ẹ máa kọ́ ìmọ̀ ẹ̀mínà mahadi ilàlá àìrọ̀ ni ìyẹn wọn lè lọ sí bí àmẹ́bí láyé láyé àdìmù kan òsì ní sọlé yẹn mínà mahadi ilàlá àdì ìmọ̀ ìyẹn máa ń kọ́ àlẹ́ ẹ̀lmù látòrí ìtẹ́ni ẹ dákun ọmọ bẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kọ́ láti ẹlẹ́ kọ́ kọ́ ọmọ pẹ̀lú kan náà àwọn sàhábà ó ní àkọ́tù mọ́jẹ̀tẹ́ mọ́jẹ̀hà Rasulullahi sallallahu alaihi mo sì rántí ìfomi sùkùsùkù lẹ́nu tó ti tẹ́ ọlọ́run fomi sùkùsùkù lẹ́nu tó tù sí mi lójú. ọlọ́run ọjọ́ ọmọ ọdún márùn-ún lọ́gbà ọmọ ìyàgbé ìgbà yẹn ìyẹn ní kọ́mọ làwọn elétò ayé rẹ̀ wọ́n ti dọ́gbọ́n ọmọ bá kọ́ ọdún mẹ́fà àwọn ènìyàn lọ́ọ́ bẹ̀rẹ̀ léwu yìí tẹ̀ tí wọ́n pé mọ́ ọba tí ọdún kan fẹ́ fi hàn ti yára yára fún kí n padà ń pẹ ikẹ́yìn náà. sọ nípa bẹ́ẹ̀ a nídìí ká gbó kúlẹ̀ ká máa sọ fún pé ọ̀yà sọ fún ọba fi ọ́pẹ́ ta ni ẹlẹ́dàá rẹ̀ ọba sọ fọlọ́ tọ́gbọ́n fẹ́ mi. tọ́ba gbọ́ ọ̀gẹ́ kò lè dá inú mọ̀ ìtẹ́ tí yẹn bá ti sí ilẹ̀ tẹ́lẹ̀. tọ́ ẹgbẹ́ mọ̀ pé ọwọ́ àfẹ́fẹ́ ìmẹ́tẹ̀lá ọ̀rọ̀ lè mú kú gbọ́rọ̀ ọ̀dọ̀ àwọn olùmọ́sàlàyé ìgbé ìta wọn ti bájìrì yẹn kẹ pé ẹ̀sá ní ẹ̀sá ní ẹ̀yìn gbogbo gíní yẹn láti tẹ́lẹ̀ ní wá sí òṣogbo yẹn ẹ̀sá ní pé ọba adẹ́dàkẹ́ débi wọn padà gbà yẹn ọyá ẹgbẹ́ òun tà débi wí tọ̀lọ́wọ́ àrẹ̀fẹ́lá pé ẹ̀yìn lè mọ́ sọ́mú yíyẹ tó ń kò láyé sẹ́yìn ti rí ohun tí mo lẹ́rìí báyà rẹ̀ ẹ̀rù káà ń sọ́lọ́ táwọn kiri ìgbà ọ̀tọ̀ wọlé àwọn gbọ́ sí lọ́wọ́ bẹ̀rẹ̀ dáhùn ni ẹ̀ka ní ẹlẹ́lẹ́ yẹn pé láti fojú wọn rí mọ̀mọ́ ń kì ọba alẹ́ àwọn adẹ́nu ọba àdàkọ́ ọyá ẹgbọ́n tá nẹ́bí ni ìbọn sọ fún yíyí òní ìjọba ọlọ́lọ́ fàárọ̀ tó ní bá bẹ́ẹ̀ àmì ìdí bá bẹ̀rẹ̀ lé kéwú bẹ̀rẹ̀ ẹ̀wọ̀n bá bẹ̀rẹ̀ lé kéwú bì ẹni tí <laughs> ọ̀rẹ́ káyọ̀ tètè pẹ̀lú kátúká so tọ́lá àmọ́fẹ́ ní ibi gan ní ìsàn pẹ́ńpẹ́ ọgbẹ́ ká ṣe kẹ́mẹ́kẹ́mẹ́ ká tètè túká ó ti tó wa kákẹ́ sọ wípé tó ọlọ́mọ ṣe bí tìrín ìdàtú àì ẹ̀wọ̀n bá tẹ́lẹ̀ fúnlá sọlá lọ́gbẹ́ ìbéèrè ìdàtú ní ìfọ́mọ ya yín ó ní wọ́n bí ìléèrè báyìí lọ́ba náà wọ́n bá tẹ̀ wá máa sọ fún ìléèrè yá tẹ̀ máa sáńsà fún èyí ṣe níwò yìí ó ti pẹ́ ó pẹ́ ó ti lé ìdí àjò ni wọ́n sẹ́ ń lé ìkànnà ẹ̀jọ́ sọ lọ́wọ́ èèyàn sọ̀rọ̀ àmì ìṣèlú. wọ́n á ṣe ìyẹn ló bá ṣe ọkùnrin ló bá ṣe ọkùnrin lórí ìwà lọ́wọ́ tó náà ìgbà wò àwọn èèyàn ti di dandan lọ́yọ̀ bá rẹ̀ lérí mọ́tọ́ bá bọ́ sí àwọn àyẹ̀wò tẹ̀sírí yóò nílẹ̀ wọn bó ti tọ́ba jọ́ọ̀gì ní àwọn ọ̀sìn nínú wọ́n bá bọ́ síjọ́ sátọ̀dé kó máa gbà wẹ̀ yẹn. ẹ̀wọ̀n yìí máa ní hadith wáyé pé ká ìgbọ́dọ̀ gbà wẹ̀ síjọ́ sátọ̀dé ńlá bí mọ̀kúrì ọ̀hìn. àwọn ẹ̀dẹ̀dẹ̀ wá ní fẹ́ni tó tẹ̀lé àti pé pọ̀tọ̀ pọ̀tọ̀ ni ọmọ àtọ̀kọ́ máa dẹ́dà pé ọba ti báyìí fún mi máa gbà wẹ̀ ọlọ́run yìí sáwọn. bébí wa sọ pé bí ọba ti báyìí fún mi mi ò fọ àjọ máa jọ sí àrẹ àjọ pé nǹkan fúnra wa fún mi ń tèmi kémi náà fún ọ lẹ́nu díẹ̀ tí àwọn ẹ̀sìn ẹ̀ jẹ́ bí kíni lọ́dọ̀ ọlọ́run sùmọ́tì yẹn bá tàwa kábíbì kan lé o nǹkan yẹn ṣe o àbí sí o fẹ́ẹ́ jẹ́ni kọ́ sáwẹ̀ ó ẹ gbọ́rọ̀ mi ẹ̀yẹ tó bá dẹ sáwẹ̀ ẹ máa di sàn àìsàn wa òdi aláwọ̀ sàlẹ̀ àìsàn ìyá dáadáa sọ wípé wọ́n lè fi jọlọ́ fúlá àtàlà fún wọn nẹ́dàrà ìyọ̀ bí aláfáàlì ọjà ẹni yóò gbọ́ bá lérí fún fẹ́ tẹ̀lé tọ́lọ́ ìtẹ̀lé láwẹ̀ bá ọ̀yà tẹ̀lé tọ́lọ́ ọmọ nẹ́dàrà ìyá àtúlọ́lá ọ̀là yà á sí ẹni wọ́n bá tẹ̀lé ẹ̀dọ́lọ̀ lé ní òun sì lérí òun mú tìrìsìrì ṣùgbọ́n wọn mú tìrìsìrì lónìí ah ọmọ náà láàrin ṣùgbọ́n wọ́n ní sí òní kàfàárà ní òní yọ́kẹ̀ sí lọ́rùn náà mọ́ ìtọ́jà jù náà ní pé kọ́sàmàmù láàrin pàṣẹ kọ́màmù ẹgbẹ́ bó ti wá nù lọ́rí lò àdé náà. Alẹ́ kò sọ. Lórí ọgbà tó bá dé pẹ́ tó sọ ẹ̀ bá wà ní wọn ní ìfún sọ́kọ̀ máa ń lò. Ipe tó wá fi lọ sí Nàìjíríà yọ fún mi lọ láti lọ sí ẹ̀sìn nínú àwọn ọ̀pọ̀ ìdílé. Ọ̀rọ̀ ni pàápàá jùlọ eléyìí náà jọ onífíìlò wọn àrí tọ́wọ́n tí wọ́n lé wa ní ẹ̀rẹ̀ ń pa rẹ̀ nìyẹn nígbà lọ pé sí ọ̀gá lọ kó láàrin wọn ni wọn lẹ́yìn sẹ́yìn alihamudulilayi gbogbo ata wa gbogbo ayi tọrọ wa ń kírun ọlọ́run ti ṣe wa lẹ́nu tí òun máa kírun ẹnìkan máa mú ogógóró jókòó káàrin ọkọ bíbu sẹ́yìn ó lè ìbáṣe wà sí fún kọ́ máa mú wọn tàwa gbọ́dọ̀ máa wá kà pé ara wa náà ní omi ẹ̀ pé bí ọkùnrin ọ̀daràn yẹn náà ń bẹ nínú àwọn ẹni tó tó kò jọ ń gbọ́rọ̀ ọlọ́run tòkálù fi eléyìí náà sàn tàbí ọ̀rọ̀ táwọn afáwà sọ yìí náà. lórí ọ̀rọ̀ ìgbé ẹni ìlú tó bá pa rẹ̀ yóò wọ̀ náà ọ̀rọ̀ ìlú ìwọ̀n ìlànà sí ìyá táyà. pẹ̀lú àwọn àbọ̀ méjèèjì yẹn àtọ̀ ẹgbẹ́ ìlú àpọ̀ ìlú ìlànà wọ́n ti wọ́n bá fẹ̀ sí ẹ̀yìn ìlú. a ń fi ìlú Ìta nínú ọ̀rọ̀ táwọn fẹ́ ìfẹ́yìn yóò béèrè fún lẹ́ni tá a máa wọ̀. Àbá ní kí wọ́n bá rí. Sẹ́rí dákíá náà pé ẹlẹ́sẹ̀lẹ́ ni ẹ̀ ń gbà tẹ́ ṣiṣẹ́. Ọ̀rọ̀ ló jẹ́ pápá jùlọ àtẹ̀tẹ̀ sí ìfásá òjì náà bá sọ̀rọ̀ yọ̀ lọ́wọ́ àdúrà. Ìgbé ọlọ́run lè wé ìsìlámù lọ́la tó ń yájú pé àlàyé àwọn olùmọ̀ lórí khalidan mukhalladan fiha wọ́n sì lọ lọ méjì lọ́wọ́ bí yẹn bá pẹ́ nínú ìkẹ́ mẹ́wàá máa bọ́ pé khalidan mukhalladan ọ̀padà kó láyé yá oṣù mọ́ khalidan mukhalladan ìdí láwà tó ti di àrùn bí yà sí ìlà tọ́ a sì máa gbé gbogbo alẹ́ ní ẹ̀ńbẹ́ lọ́dọ̀ tiwa òun náà lọ̀rọ̀ ọlọ́run ọba ibi ìsìn ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى اثما عظيما ọ̀rọ̀ bó ṣe ń sìn nígbà tí ẹ bá sì ìṣẹ̀kọ̀ kódà nínú wọn sọ wípé kí hákì ẹ̀ ní ọba jẹ́ ọtún á lọ kàn mí mọ́ ó tún parẹ́ ìkáàlì lọ́mọ kẹ́lẹ́dá àdáńtó ṣe fẹ́ ẹlẹ́sẹ̀ mùsùlùmí ni tọ́lọ́ lẹ́dàkúdà ó ló fẹ́ ni ẹni apẹ́lẹ̀ níbi bá bẹ̀rẹ̀ pé tí ọ̀wá ní jáde lórí pé ọ̀padà jáde nítorí pẹ́lẹ́tẹ̀ a sì tẹ́rù ní sẹ́kọ̀. òun náà kẹ́lẹ̀ máa lọ wà nínú àwọn ẹni tí wọ́n wà ní nẹ́nẹ̀ kẹ́yìn dáàbò tí wọ́n máa ń gbé. ètò yóò ti lè gbé ìgbé òye ìgbò lẹ́tọ́ èyí àwọn lára rẹ̀ ọ̀dà fọ́nà lórí. ṣùgbọ́n a máa tú lọ́nà tí ó le gbogbo báyìí láti máa fi ṣẹ̀rù làwọn èèyàn nígbà tí kò kó fẹ́ parọ́ ọ̀hún báyìí nígbà tó fi lé káàdì lọ káàdì lọ fi àbàdà tí wọ́n yí ara rẹ̀ ó lò lórí sẹ́ńtì yẹ pa. ó tún kù. wọ́n sọ pé ẹnìkan ò ní parí. Ìmọ̀ kó jẹ́ kọ́ àkọọ́lẹ̀ lọ́dọ̀ ọlọ́run dájúdájú kó tó parẹ́ lọ́dọ̀ àwọn àlàyé wa tó pọ̀ jẹ́ kí wọ́n ní wa ní ọ̀nà. Ẹ̀rì ẹgbẹ́rọ̀ ti sùúrù rẹ̀. Ṣé àgbọ̀n tó ní ṣe tẹ̀lọ́kàn? ọlọ́run ṣáàlù ọ̀gbìn ààrẹ lọ́wọ́ a máa sọ ìwé iná wàhálà ni wọ́n fi ń ṣe wàhálà jù pẹ̀lú gbogbo wàhálà tí wọ́n fọ́ra wọn sí ẹ̀. sọ wàhálà yẹn ti ń pọ̀ jù wàhálà yẹn ń pọ̀ jù lọ́dún nǹkan gbogbo ọjọ́ àtọ́rí àwa ti ní kọ́ńdà lọ́jọ́ ẹ̀tọ́ bá tún ti sún náà kọ́ńdà ni pé ẹni tí ọba ti ṣe ṣírí ah ọlọ́run wọn náà yọ padà jáde òsì kẹkẹ tó yí òfin yẹn padà ọ̀rẹ́gbẹ́ láwọn yẹn bá lọ́ bá pẹ́ wọn padà lọ pé wọ́n lọ wọ́n ń kárẹ̀ fi mọ́tì ìdí lọ́rùn àtẹ̀tẹ̀ ọmọ ìdí gàgà róró kékeré báyìí lọ́dún ìmọ̀nà ya ìyàwó bóyì lè jẹ́ pẹ̀lú ṣàfà tó wàhálà yẹn ti ń pọ̀ jù ẹ̀rọ ti ń bá àti tí wàhálà yẹn bá lọ pípọ̀ jù kí yẹn má lọ pé sínú àwọn ìwà ìyíyà ọ̀rọ̀ bó ti yé tó irú wàhálà tó ń ti irú àlàyé yẹn bá ti ń pọ̀ jù bẹ́ẹ̀ yóò fẹ́ lágbára yẹn lè fẹ́ lọ fún sáré àwọn àìdíyà àwọn náà ń àìdíyà wọn náà àwọn sábà rẹ̀. òbí ti lóye pé àwọn tí ì tí wọn padà wò ó báyìí wọn fi hàn ní káàkiri. bàbá jùlọ ó wó ní ká ń sọ ìka ń sọ nípa mùsùlùmí lọ́lọ́ jí ìlú àbúrò yìí. Màlúkọ̀ ọ̀rọ̀ lò ẹlẹ́yìn ẹ̀sán. Àwọn ló ṣe yẹn. <laughs> Ẹ̀rí ẹni tó ṣe fẹ́ orí rẹ̀ yìí, tó lọ wá padà para rẹ̀ ẹ̀rọ bí hadith ti wà bẹ́ẹ̀ yìí pé ó di àlùkọ́lá fún ìtàlá rẹ̀. òsì wọn ti gbé gègé sókè nípa ẹni mẹ́ta ó ṣe dá kò ṣe dá mú mi kọ́. torí kò sí ó darí kọ́ para rẹ̀ bẹ̀ fún ojú kọ́. sọ ilẹ̀ ń bẹ àgbẹ̀jì náà àgbà ìyá àfi ẹ asinwin ó lè àgbẹ̀pé lórí ọ̀wá gbé ọ̀padà parẹ́ ẹ wá rí ẹni tó para rẹ̀ ọjà pípọ̀ jù táwọn ẹni tí wọ́n bá mọ̀ ní eh, èèyàn ìdíjì bí àwọn afọ àti ìsúná wọ́n máa lọ sí ibi ìlẹ̀ lẹ́sà òògbé wọ́n máa lọ sí ibi ìlẹ̀ lẹ́sà pàpà jùlọ ní alápàdà rí tẹ́lẹ̀ sọ̀rọ̀ táwọn èèyàn kan tí wọ́n fẹ́ sàlàyé ní wọ́n sì fi hàn sójú wọ́n fẹ́ sọ fún ọ wípé ẹ bá ti dọ́ọ̀nù ẹ sàlára lẹ́yìn àti láì fi ṣe é ṣe má lọ́wọ́ yẹn ní. tomorrow, tomorrow. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت